هدى محمد صلى الله عليه وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أريكم الله وبركاته atọrọ alékèké ọlọ́run bá àtúrà jẹ́njẹ́ tán ọlọ́run fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ìṣèjì ọjọ́ gbọdọ̀ alqiyama. àlàyé tí a ń bá lọ òun náà láti ṣe àfihàn àwọn ọ̀rọ̀ tí Rasheed Mustapha tí wọ́n mọ̀ sí Abu Beji àwọn ọ̀rọ̀ àṣejù tó sọ eléyìí tó yẹ sí pé òun ló ti sábàbí tó ran lẹ́wọ̀n. àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó ní à ń ṣe àgbéjáde rẹ̀ à ń ṣe àfihàn rẹ̀ kí a lè gbé sórí òṣùwọ̀n tọ́lọ́wọ́ àti tànẹ́bí sallallahu alayhi wa sallam ìjọba òṣùwọ̀n ọlọ́wọ́ bá mú ìjọba òṣùwọ̀n ànábì sallallahu alayhi mú. nítorí kí alámọ̀rí yìí kó má bàa rú àwọn èèyàn lójú torí pé àwọn èèyàn ọ̀rọ̀ náà arínú àwọn èèyàn tó yẹ pé ó rú lójú pé àkílódé tó yẹ pé àwa mùsùlùmí tí à ń tira wa mọ́lé kílódé táwa mùsùlùmí tá ń bára wa jà èmi mùsùlùmí náà ní gbogbo wa sọ eléyìí báyìí ó bùkátà pé kí a ṣe àfihàn aláboró kí àwọn èèyàn lè bá a mọ ìhà tí wọ́n kọ sọ̀rọ̀ náà àti kí àwọn èèyàn kan má bàa ṣẹ lọ́wọ́ bá níbi irú àwọn alámọ̀rí yìí ó ti ń. káwọn èèyàn lè bá a mọ ìhà tí wọ́n kọ sí i. alákọ̀ọ́kọ́ náà òun ni wípé ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ mùsùlùmí àti mùsùlùmí ń gbógun tira wọn gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe ń fojú wò ọ̀rọ̀ kan tó yẹ sí pé àwọn tó ṣẹlẹ̀ sí gan wọn gbà wípé ẹnìkan kan ń bẹ lórí ilẹ̀ tó jẹ́ mùsùlùmí àyàfi ẹni tí ó bá ti ń tẹ̀lé àkídà wọn. àkídà tí Muhammad bin Ali Jabata tó gbé wá tó gbé kalẹ̀ tó ń pèpè sí tó ń ṣe àfitìyọ ẹ̀ sí aqidatu ahli sunnati wal jamaa wọ́n gbà wípé ẹni tí ó bá ti ń tẹ̀lé àkídà náà òun nìkan ni mùsùlùmí ẹni tí ò bá ti lè tẹ̀lé kò kí ń ṣe mùsùlùmí gbogbo tó bá wù kọ́ máa ṣe nínú súnnà torí pé nínú àwọn nǹkan tí wọ́n là nínú àwọn àgbákò tí jàbàtà gbé wá dandan ni kí wọ́n ẹni bẹ́ẹ̀ kókó sáwọn kan bẹ́ẹ̀ ntẹ yóò fi lè kó sí kankan bẹ́ẹ̀ o ní bí kọjú ọmọ lẹ́yìn jàbàtà kọjá pé tí jàbàtà bá ti sọ ní ọmọ tẹ̀lé kọjá pé tí jàbàtà bá ti ń sọ ní ọmọ gbà ní ọmọ fi sẹ̀sìn òun nìkan ló fi lè mórí bọ́ torí pé sàmọ́ pé hundred percent ẹ̀ kúrò ọmọ tẹ̀lé tí jàbàtà bá sọ nìyẹn ìgbà yẹn ló tó fi rẹ̀ lẹ́nu mùsùlùmí ṣùgbọ́n ẹni tí yóò bá ti agọ̀ báyìí kò sí bí òṣè ní kó sí ìkànnà àgbákò tó ń là kalẹ̀ tí wọ́n dẹ̀ sì torí ẹ̀ pé ní kèfèrí. sọ eléyìí báyìí ló fà á bákan náà ká lọ mọ̀ yí pé n tó ṣẹlẹ̀ yìí àwọn èèyàn sọ pé Dr. Asra àwọn ni wọ́n rán Rasheed Mustapha lẹ́wọ̀n ìjọba ló rán lẹ́wọ̀n ìjọba òun náà ni ó rán ọmọ yìí lẹ́wọ̀n kì í ṣe dókítà yìí ó jẹ́ jẹ́ sí pé insha Allah ta'ala ní ṣókí àbí lẹ́kùnrẹ́rẹ́ a ní sáláyì mẹ́nu bà ẹni tí ọ̀rọ̀ jọ wà láàrin òun àti Rashidi Dr. Asra yìí a ní sáláyì mẹ́nu bà manhaj tí wọn náà níwọ̀n bá láti lè tàmálẹ̀ sí nǹkan tí ó lè rú àwọn èèyàn lójú naam ẹyẹ bí gẹ́gẹ́ bí mo ń sọ̀rọ̀ ìjọba ló ń rán Rasheed Mustapha lẹ́wọ̀n nítorí pé ó lu òfin òfin wípé kéèyàn máa tàṣì àgẹ̀rẹ̀ sí ẹ̀mí èèyàn kéèyàn máa tírẹ́tìnì láìfù yàn lára àwọn ẹ̀sùn tó fi kàn ní wípé ó ń tírẹ́tìnì láìfù àwọn tẹ́sí mọ̀ nǹkan yìí nínú òfin ó takò òfin kẹ́nìkan kó máa threatening life ẹ̀rí kejì tòtá abárẹ́ nìkan tó ń threatening life ẹ̀rí kejì ìjọba yóò fi òfin gbé ìjọba yóò fi òfin gbé wéyàn báyìí wọ́n dẹ̀ gbé ìdájọ́ tí ó bá wà ní òfin lé lórí. naam so nítorí àsìkò wa a fẹ́ gbìyànjú ká tètè parí eléyìí nítorí pé àwọn ọ̀rọ̀ tí a níwájú ta fẹ́ yanjú pọ̀ gan ó pọ̀ gidi gan so a dẹ̀ fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí tí ó gbà wá lásìkò tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nígbà àsìkò tá a ní àsìkò tó kéré ni nítorí bí àsìkò tá a ń lò bó ṣe rí àti ńláǹfààní ju wákàtí kan lé díẹ̀ lọ. Nítorí àlọ́ba ló fi jẹ́ pé àwọn nǹkan mìíràn ẹ̀kọ́ yẹ ká yanjú bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta ó máa ń gbà á bí ẹ̀ márùn-ún bí ẹ̀mẹ́fà. nítorí pásìkò tá a ní nǹkan àsìkò tó kéré ni. so insha Allah ta'ala a tẹ̀síwájú lórí ìtàǹgbọ́ lọ lórí àwọn ọ̀rọ̀ ìsọkúsọ àwọn ọ̀rọ̀ táìwá àlà àwọn ọ̀rọ̀ tó yẹ sí pé ó tó kó rán yẹn lẹ́wọ̀n ilé tí Rasheed Mustapha sọ. ní àìpẹ́ yìí tó gbé orúkọ jẹlẹ̀ ọjọ́ tó lè bàrújẹ́ tó lè dàrúrú ó tún gbé jẹlẹ̀ Allahil ọkùnrin yẹn ìkàtà ń ya sí ó tún bu fájúwà kan jùlẹ̀ inshallah ta'ala gbé ẹ̀rẹ́ tó bá tásìkò ó ní kí obìnrin máa máa pè é lórí program lọ́wọ́. ọwọ́ fà yín lẹ̀ pé káwọn yẹn máa béèrè káwọn gbé káwọn béèrè béèrè obìnrin wá pè wọlé olóhùn òní dá lóhùn ó ní torí kójú obìnrin kọ́ lọ wá ọkọ rẹ̀ wá àbáwọn ọmọ rẹ̀ ní ká máa pè tó obìnrin o olówó fún ní nọ́mbà ìyàwó òun kókó ìyàwó rẹ̀ ìyàwó jàbàtà ó ti di mú fíà ìyàwó jàbàtà ọkọ gan ìyẹjú ó tún lówó gbogbo ìyàwó kí àwọn tẹ́bí bá ṣe máa ń tọ́ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ṣe máa ń tọwọ́ bẹ́ẹ̀ sì nìyẹn ó tún yìí sọ̀yàwó rẹ̀ náà di authority báyìí ẹni tí ọmọ pàṣípà pàṣípà ló ẹ̀sùn ẹ̀ tí ọ̀dà sáà olówó fún ní nọ́mbà ìyàwó ìyàwó òun ni kọ́ máa pè ní ìwọ kọ́ gan bó gbé tí àṣíwájú ò lè dàkà ká máa sọ àwọn ìyàwó rẹ̀ tòun níyàwó náà mọ̀ pàṣípàṣípà ara play rẹ̀ inshallah tọ́ba tásìkò kátàkátà ló sọ wà láì ó ní torí pé pípè tóbìnrin ń pè òun lórí fóònù yẹn ń kọ́ o ó ní kìí ṣe lẹ́yìn gàgá tọ́lọ́wọ́n bá sọ nìyẹn so ẹ̀rí gan bí ẹ̀ tó bá mọ nǹkan tó ń ní hijab ẹ dákun ṣé èèyàn ti ń pè lórí fóònù gan lọ́wọ́ lẹ́yìn gàgá jù ni àbíta ni tẹ̀gbẹ́ èèyàn ò ní rí ẹni tí ń pè lórí fóònù àmọ́ sóhun obìnrin wá jẹ́ àwòrán ni tí adé ti wà bámú àdíṣì wà àdíṣì wà bámú níbi tí àwọn obìnrin ti lọ ń bèèrè bèèrè lọ́wọ́ ànábì àti ibi tí àwọn ọkùnrin náà ti lọ ń bèèrè bèèrè lọ́dọ̀ àwọn obìnrin tó wọn bá jẹ́ àwòrán wọn lọ bèèrè lọ́dọ̀ obìnrin ẹ̀ tó bá jẹ́ dọ̀rúrọ̀ kìí ṣe dọ̀rúrọ̀ kìí ṣe dọ̀rúrọ̀ ló pè ọ́ ẹ̀sìn nígbà tó tún yá ó tún ní kọ́lùwà ni kọ́lùwà ni tóbìnrin máa pè é ẹ̀mẹ́ka tó ń pè ní kọ́lùwà ni kéèyàn wà ní kéèyàn wà ní kọ̀kọ̀ pẹ̀lú obìnrin kọ́mọ̀sì ẹ̀rìn kankan láàrin èèyàn pẹ̀lú ẹ̀ ẹ̀yin ìwọ àti obìnrin nìkan yìí méjì kẹ wà ní kọ̀kọ̀ náà ń pè ní kọ́lùwà ó tún ní obìnrin tí ń pè lórí fóònù yẹn ó ní ó tún ti kó sí kọ́lùwà báwọn wàláì ẹnìkan yà ọba rẹ̀ wá pé ìyẹn wá ń kọgbọ́n níta ń fún lọ́rùn pé kíní yóò yéhùn kíní yóò yéhùn ọ̀sá dàrú mọ́ lójú ìyẹn náà ẹ padà rí pé kíní yọ tẹ lọ́rùn àmọ́ sá padà wá tú láti nígbà tí ọgbọ́dọ̀ ẹ fún challenge authority ẹ fún ọgbọ́dọ̀ gbó lẹ́nu fún ọba ti fẹ́ di kejì rí ọgbọ́dọ̀ gbà ní tọ́ ọba ti gbà báyìí orí ìjú ni ẹ yóò gbàgbé ilẹ̀ ọ̀sẹ̀tì ni. mo ń béèrè béèrè kan kò sí ìyé mi mo ń béèrè ẹ pé tí fi yé mi olónírújú ni mí onírújú ni àbí. tòwó ti mọ̀ pé ẹni tó bá jẹ́ ọmọ lẹ́yìn òun tó gbà fóun kan òní máa gbóhùn lẹ́nu báyẹn tó bá ti lè sọ̀rọ̀ débi tó bá ti pé òun sáà yóò ó ń láti gbà bẹ́ẹ̀ nìyẹn ó ní kọlùwà ní kí ẹni ẹ wọ́n sọ pé à kọlùwà báwo kìí ṣe ẹtọ́ àwọn táwọn ń ta náà ń gbọ́ àwọn òun nìkan ló ń gbọ́ ìyẹn ni ọ̀yẹ́ nìkan kẹ́ ń gbọ́ o rédíò program ni o gbogbo àwa yòókù ni ẹ dákun tí ẹ bá ń ṣe rédíò rédíò program tó bá pè wọlé ṣé ẹni tí ó ń ṣe program ìjẹun náà mọ̀ gbogbo ayé ó ní gbogbo ara là ń gbọ́ ó ní ẹ ṣùgbọ́n sọ pé tá a bá fà yẹn lẹ̀ àwọn èèyàn máa pè tí ó pọ̀ kí wá ní ẹlú pé ká pè kọ́kọ́. ní wà ẹni tí ọjọ́ rọ ẹ tó à kọ program rẹ òun náà wà pẹ̀lú ẹ bó ló ti kó sí ohun tó wà lẹ̀ ń gbọ́ ẹ tí ẹ bá ti àkàjáde àtibẹ̀ ni ẹ wá máa kẹ́tọ́ mo fẹ́ fàyọ́ mẹ́ nínú àwọn gbogbo fatuwa burúkú tó ṣe yìí wọ́n bí lè rí pé ẹ̀yẹ wá ń kí pé ẹ ti kú títí àbúgbèjì ó ní àhà bẹ́ẹ̀ ni gbogbo àdùsí ọ̀nà ẹ̀kọ́ máa retí ẹ̀ gbogbo ilẹ̀ paralẹ̀ ẹ̀wọ̀n káríkárí ní sọ yẹn ó ní gbogbo àwọn ọlọ́yẹ káwọn máa retí ẹ̀wọ̀n wà láìwé sọ ní bíà ó ní bẹ́ẹ̀ ni àwọn kan dára láwùú ni ẹ̀ gbogbo àdùsí ọ̀nà ẹ̀kọ́ máa retí ẹ̀ tẹ́lẹ̀ tẹ́sí mọ̀ pé òun nítorí títí rẹ̀ ó ti lọ sí Egypt ní títí Nàìjíríà náà Rashidi náà ti lọ gbogbo ẹ̀yin yòókù náà máa palẹ̀ mọ́ ẹ̀yin náà padà lẹ̀ wọ̀n lórí ìjà bàtà ní kí ẹ máa retí ẹ̀wọ̀n ní súnà ó ní gbogbo àlìsí náà lọ́yẹ̀kọ́ máa retí kóhun lẹ́wọ̀n gbogbo ẹ̀yin kọ̀wárì jìlẹ̀ lẹ̀wọ̀n káríkárí jàbàtà ló sọ bẹ́ẹ̀ alùsùnà kájọ́ lẹ̀wọ̀n òsì insha allah torí kò sáà bá sùnà kankan tí máa ń pè pé òun fẹ́ lẹ́wọ̀n ẹ̀rọ kí ló fẹ́ lọ sí lẹ́wọ̀n òkò wúlò kan lẹ́wọ̀n bẹ́ẹ̀ bá fẹ́ lọ sí dáwà lẹ́wọ̀n kò àwọn tí wọ́n ń sọ àwọn ẹlẹ́wọ̀n ní kí èèyàn mọ̀ wá sí dáwà fún wọn kò dìgbà tó bá tó lẹ́wọ̀n kó tó ṣe dáwà fáwọn tó wà lẹ́wọ̀n ṣé bá nìyí tó alùsùn nìkan tí máa ń pèrè kóhun wẹ̀wọ̀n òdì àmọ́ àwọn jàbàtà ń ṣe ó ti ní gbogbo ipá wáta ni ẹ máa retí pé lẹ́wọ̀n ẹ máa retí o ẹlẹ́wọ̀n káríkárí ọlọ́wọ́ pin kárí fún gbogbo yẹyẹ jàbàtà ló sọ bẹ́ẹ̀ ò ní kọ́ o sòun lọ sọ bẹ́ẹ̀ pé ọlọ́run pín kárí gbogbo yín ó ní ẹmọ retí ẹ̀ ṣùgbọ́n bàbá tó ti ní àbíyà tó ti mọ́ nù wọn máa retí jọ́dọ̀ màrẹ́ ọ lẹ́wọ̀n o. ṣùgbọ́n ọba kó sànù wa eléyìí báyìí ara àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àsọgbọ́nú nírú àwọn ọ̀rọ̀ báyìí kò bẹ́kọ̀ mu kò yé báyìí èyí ò kí ń kódà nínú ẹ̀kọ́ tá na sallallahu alaihi wasallam tó ní pé la yatamannayanna kọ́mọ̀ máa nù yín ẹ má máa gbàdúrà pé ọlọ́njẹ́ ń kú ọlọ́njẹ́ ń kú mo kú mo kú ṣé bá rí sí má máa gbàdúrà pé ọlọ́njẹ́ ń lẹ́wọ̀n mo fẹ́ lẹ́wọ̀n mo fẹ́ lẹ́wọ̀n anábìgbọ̀n ẹ̀hẹ́n so kéde súnà ní kéèyàn lẹ́wọ̀n àní torí pé ìtúnà ní tánà yìí bá sọ tánà yìí bá ṣe àbí tánà síwájú ànábì kò wọn lẹ̀wọ̀n wájú ànábì kálẹ̀ mi ló ti wá di súnà ká máa lẹ́wọ̀n ànábì èjì tẹ lẹ́wọ̀n tó bá nìsí ànábì òsì ní ká máa lẹ́wọ̀n tó bó wa ló ṣe jẹ́ súnà kéèyàn lẹ́wọ̀n tó fi jẹ́ pé gbálù súnà ló gbọ́dọ̀ máa retí ẹlẹ́ táwa ló fi jẹjọ sánàbì wá sẹ́wọ̀n táwọn sẹ́wọ̀n àbọ́lọ́wọ́ bá lè kẹ́lẹ́ kàkàdà pé tí wọ́n rí bẹ́ẹ̀ ṣé bá nìsí so anábì sallallahu alaihi wasallam fi jẹ́ pé wà jẹ́ pé ká má máa ran kan pé afẹ́ pàdé ọ̀tá afẹ́ pàdé ọ̀tá akájẹ pàdé àwọn ọ̀tá báyìí anábì náà máa ran kan rẹ̀ ó ti wá jẹ́ sí pé ẹ̀yin wá ń retí pé ẹ̀kẹ́ gbogbo yín lẹ́wọ̀n káríkárí sọ̀rọ̀ lélẹ̀ báyìí ọ̀rọ̀ àsọdù ọ̀rọ̀ àsọgbọ́nú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó tó jáde nínú ìlànà nàbì sallallahu alaihi wasallam tó jáde nínú súnà nàbì ni tí ò sí nínú ìlànà nàbì sallallahu alaihi wasallam tó bá ní sí so kọ́nà bá fi ó sọ́wọ́ kó ń bi ìlọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀ ṣe ẹ̀wọ̀n ẹ̀ ṣe Mr Big tó ṣe rẹ́sítọ́rántì téèyàn máa lọ tó bá ní sí so ẹ̀wọ̀n ẹ̀ ṣe Shoprite kì í ṣe pàtàkì ẹ̀ ṣe lọ ra nǹkan jíjẹ so ká má máa gbàdúrà pé ká má máa ṣàdúrà pa afẹ́ lẹ́wọ̀n ó ti bá ní sí tó ká máa ṣàdúrà kọ́nà bá lékelá kó gbà wá láàyè ni kọ́nà bá kó fẹsẹ̀ wa rinlẹ̀ lórí ilẹ̀ kọ́nà bá lékelá kó fẹsí ẹ̀ múlẹ̀ èyí ní ṣàdúrà pé kó ń wá lẹ́wọ̀n síbà ní jẹ́jọ́ báwọn jàbàtà ti ń retí ọ̀wọ́n tiwọn. so naam ọyá bismillah ẹ ra fọwọ́dì ẹ̀ díẹ̀ kọjá àwọn títà ti plate tẹ́lẹ̀ ẹ mẹ́jọ pọ̀. ẹ̀dúkọ́ ní orúkọ ẹ̀ náà èyí ti ẹgbẹ́ àwọn ọmọ ẹ̀ láyò ń gbowó sáà ojú o òun gẹ́gẹ́ wá ló fámìlì ẹ̀ tó wá ní owó wọ́n ti fẹ́ ra ogun tán ní fámìlì aṣọ́rọ̀ yìí wọ́n tẹ̀ ra nìkan pọ̀ gan-an mẹ́ni kàdúrà ìdọ́tọ́ra gbogbo ilẹ̀ owó ti fẹ́ẹ̀ di tiwọn tán wọ́n ní wa ń lọ ẹ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀. sẹ́ni pé ẹ̀wẹ̀ ni ń sọ̀rọ̀ gbogbo olówó gan kì í o òun gangan fúnra ẹ lówó gan àwọn fámìlì náà tún lówó gbogbo lẹ̀wọ́ náà ti fẹ́ ra tẹ̀kọ́ àwọn tó ṣe ra lẹ̀kan lẹ́nu jọ́mẹ́ta yìí tí òun òun tójú wọlé wọn káàkiri ni sẹ́rọ́jù náà lélẹ́yìí sẹ́rọ́jù lélẹ́yìí ẹ̀ nírí láyé ẹ̀ nírí láyé níbi táwọn àfa súnà tí wọ́n ti ń sẹ́rọ́jù fún àwọn oníbídà bóyá nu tíra ni bóyá nu kẹ́sẹ̀tì ni ká máa sọ olówó lọ wọ́n yẹ sẹ́gbẹ́ àwọn amúbí ẹ̀yà o kódà wọ́n ti fẹ́ ra gbogbo owó tán kí lọ́kàn wọn gbogbo yẹn aburú tó bá ṣe nínú ẹ̀sìn ni ó sọ kò dẹ̀ mẹ́rin wá nǹkan tó àbùkátà nìyẹn aburú tó bá ṣe nínú ẹ̀sìn ní tó bá sọ tí ò dá nínú ẹ̀sìn ṣàlàyé ẹ̀ ó sọ nǹkan báyìí ó sọ nǹkan báyìí ó dẹ̀ tako nǹkan báyìí nínú àlámọ̀rí ẹ̀sìn ó tako nǹkan báyìí ẹ̀rí lélẹ́yìí ẹ̀rí rè ẹ̀rí rè ẹ̀rí rè tó bá tún wá fẹ́ yẹpẹrẹ rẹ̀ dáadáa tó bá jẹ́ ọba jẹ́ káwọn èèyàn máa lẹ́gù ẹ̀ kán lè ba àmọ́ bẹ́ẹ̀ kì í ṣe tí èèyàn gbọ́dọ̀ mẹ́sìn lọ́dọ̀ ẹ̀ tó bá yẹ pé lódo ni ẹgẹ́ báwa ṣe máa ń ṣe fún yíyan gbogbo àwọn òdo yín tà máa ń kọ̀ tè yẹn ìta fi ń ṣe ni pé káwọn èèyàn lè ba àmọ́ ẹni tí wọ́n fẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kán lè mọ̀ pé ẹ̀yìn yìí gan ẹ̀ wọ́ èèyàn tó téèyàn lè jòkó síwájú ẹ̀ láti gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ honestly speaking so eléyìí ni nǹkan táwọn ọmọ fi ń pílé àwọn nǹkan yẹn so that a lè expose bí ẹ ṣe mọ nínú mọ̀ so that yóò lè jẹ́ ìsí gàgà lójú àwọn èèyàn tí wọ́n ń gbà tẹ̀jẹ́ tárùpẹ́ mọ̀ nípa ẹ̀sìn ni tárùpẹ́ mọ̀ kéwù ni àwọn èèyàn kárùpá mọ̀ kéwù ni àbẹ́ẹ̀kọ́ ni nítorí ẹ̀nà fi ń gbà tẹ̀jẹ́ pẹ̀lú wọn náà fi rúpa àfáà ni wọn àmọ́ tá a bá ti lè sí lójú àwọn èèyàn pé ẹwà wọn tárùpá mọ̀ kéwù o táà fòdó wọn hàn so pẹ̀lú eléyìí báyìí so àwọn èèyàn ó ṣe kí ni o àwọn èèyàn ó máa bẹ́ẹ̀ ṣe mọ nínú ìmọ̀ ẹ̀sìn tó bá yẹ pé nǹkan bẹ́ẹ̀ yẹn lọ fẹ́ ṣe ṣàlàyé ẹ̀ mú àwọn òdu ẹ̀ wá jókòó jáde jókòó hàn ṣe rùdú tó bá fẹ́ ṣe rọ́dàn ẹ̀lmíyàn ní rọ́dù tó bá ìmọ̀ mu kéde pọ́ wa máa lọ síbi pé ẹ ó lówó gan o kódà fámìlì ẹ̀gán lówó gbogbo owó náà ti fẹ́ ra àtàwọn ẹ̀jẹ̀ gbé àwọn mímẹ́ o kódà àwọn èèyàn tó ra ìwé lẹ̀ kan ní ìṣẹ́ ó gidi gan tí ọ̀ ń sọ wọn káàkiri sọ wọn káàkiri ni gbogbo ara wọn lè náà ìsìn náà tọ́ba ẹ̀sùn ilé kún yẹn lẹ́sẹ̀ báyìí nísìn pé ìyẹn jẹ́ aláfojú bọ̀ nísìn pé olè ọ̀tánú ẹrù yẹn báyìí nísìn bóòlù yẹn ti fẹ́ wọ ẹ̀yẹ kankan yìí kó lọ́wọ́ bí ọ lè kí ló dé tóun tóun tóun ṣèwádìí wọn káàkiri pé wọ́n ṣẹ̀ sọ́ra alẹ́ kan ẹ àwọn nǹkan wọ̀nyí ó implicate yẹn kò yẹ báyìí nísìn ọlọ́mọ yẹn kí láburú ṣẹlẹ̀ ń sìn tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́ni yẹn kó sọ pé wọ́n ó wà àwọn nǹkan tí ò tí ò tí ò because gàbàtà ò kọ́ wọn ní nǹkan kan ju kọ́sá bú yàn lọ. sẹ́lá òun náà máa ń sọ ńlá làṣẹ gbèsè ayé yóò sí ńlá gbèsè because wọ́n kàn sáfẹ́nu sátá yẹn kàn fẹ́nu sátá yẹn kí ọlọ́ba adé gbogbo eléyìí ti ń sọ yìí sùwádìí wá rí i pé ẹni tí ń sọ̀rọ̀ yìí kò ń sẹ́ni kátó yẹn pé ó ń ṣe rọ́dù rọ́dán ẹ̀lmíyàn kéde kó ń ṣe rọ́dù ó ń ṣe ìdéṣe padà fẹ́ni tí ń ṣe ìdéṣe padà fún ní ìdé tó bá ìmọ̀ mu tó yẹ pé pẹ̀lú ẹ̀rí inú kìtàbà àti súnà ẹ wò gbà tó sọ wípé ipò ẹ̀ka máa pa wọ́n ni ẹ̀rí pé gbàtà wà fẹ́ ṣe ọ́dù fún àṣírọ́ dání ìmíyàn pé ǹjẹ́ ọ̀rọ̀ tó sọ yìí sọba fatuwa àwọn ahlu sunna wal jamaa mu ǹjẹ́ ẹ̀rí ṣe ẹ̀rí sọpọ́tẹ̀ adẹ̀kógún àwọn sọ yìí ń àwọn khawarij ni àwọn kọ̀wárìjì ni gbogbo nǹkan wọn kọjí gbogbo nǹkan wọn pípa pípa pípa náà ni pípa pípa pípa náà ni ṣé bá ní dè so ẹ bá ń bẹ̀rẹ̀ síwájú. bọ́lá dókítà lọ tí ń pààyàn lẹ́kún wà láyé àzìn kéèyàn tún lórí láyà kó tún kọ́ ní ìwé tó dẹ̀ mọ̀ pé kò síbi yẹn ò lè dé kéèyàn tún kọ́ ní ìwé tó mọ̀ pé ọgọ́rùn-ún ọdún sì sí wọ́n máa kà á lọ ni ó sì kọ̀kọ́ kúkọ kọ̀kọ́ kúkọ kọ̀kọ́ kúkọ kéèyàn lọ dókítà kó kàn wíìsì tó ṣayé ẹ̀ kó mọ̀mọ́ bí ó ti yanjú àwọn simple thing nínú ẹ̀sìn tó sì mú ẹ̀rí wá tó sì áá ah, ah. ọ̀rọ̀ wọn lé o ẹ̀kan ṣẹlẹ̀ nígbà yẹn ìṣẹ̀lẹ̀ yẹn ni Bùsọ́lí wá fẹ́ lò òun náà ni Dr. Asrow yẹn so òun náà lòun náà fẹ́ lò àwọn dókítà rédíò èdè tẹ̀ ń gbà kiri yìí àrùn bá ti ṣe é bí o torí dókítà ọ̀hún ti ẹ̀fẹ́ wúlò kankan wọ́n ní ìsìn báyìí so dókítà yẹn ò wúlò fún wọn látara kí ìlú lè bá a dáa Dr. Ashura náà sọ látara kí ìlú lè bá a dáa ó nítorí pé ìyẹn náà ń pè ní ìyẹn náà ń pè ní ìyẹn ń pè ní kí ló kọ àwọn ọmọ tí ṣe àwọn ọmọ tó gbé wa lọ kóòtù abẹ́yà yìí kí náà ń pè wọ́n. human rights oníyẹn náà ń pè ní human rights ẹgbẹ́ akọ̀yà oníyẹn náà bó ti tọ́ náà ní ẹgbẹ́ akọ̀yà ó lànà bí wàá jọ ìwọ̀n ó lànà bí jọ ìwọ̀n ojú àwọn bàbá kèfèrí yẹn oyin tó fi mú ànábì jọ́ bàbá kèfèrí ajẹ́gbà náà lè jọ́ àwọn bàbá kèfèrí di jọ́nátà yìí náà tí wà láyé àwọn ọmọ yẹn Ismail Busari yẹn àti asúrọ̀wù yìí náà wọ́n lè ní ẹ̀dá. káwọn sọ̀rọ̀ káwọn sì gẹ́gẹ́ ìrọ̀rùn dọ́kítà àdúrà yìí ọmọ ní ìgbàlẹ̀ bá tó ìkó mílẹ̀ o ó pè mí fún mo ní ìṣe nìkan ìdàkúnlẹ̀ tó bá wà bẹ́ẹ̀ ó ní kí n lọ wá bá òṣèlú fẹ́ẹ́ fi mí ṣe mo ní mo mọ̀ pé ti အဲဝိမုတ်မှုတက်လို့ရောဒီလိုကြီးကိုလည်းဝိကိစ္စဝါယုဒီပေါ်အဲ့မှာဝင်ပြီးတော့ဘုရားတော်ကိုဒီမသိသေးရတဲ့နေတိုင်းìyàwó ẹ̀ wọ́n fẹ́ yàwó wọ́n bíbá ẹ̀ ó dẹ̀ ìyàwó ẹ̀ yé ìwò nínú ìgbà yẹn ti yá ẹ̀ tó ṣe wọ́n tún lọ sí wọ́n tún wá lọ sí ní ìtura ẹ̀ wọ́n lọ jọ nínú àbá nígbà tí ni. ẹgbẹ́ báwọn yẹn ní ìgò fún ẹ àwọn tí wọ́n ń gbé ìdáhùn wọn lọ ẹgbẹ́ àwọn olùlọ sí bẹ́ẹ̀ ẹ wá ìtàwọn. ọkọ jẹ bẹ́ẹ̀ naam ẹ rí i pé gbogbo nǹkan tí ẹni yìí ń ṣe pátápátá látòkè délẹ̀ yẹ̀yẹ́ lásán ni kó ti kò sí lásán ni ṣé èyí rí i pé sọ qala Allahu qala Rasul láti wàá jí sọ̀rọ̀ sí kò sọ qala Allahu kò sọ qala Rasul ju pé ó kàn àtàkì personality èèyàn tó ń ṣe rọ́dù fún ni ẹran wa ṣe báyìí ẹran wa ṣe báyìí dókítà ní dèdèdè tẹ́ǹgbà káàkiri dókítà yóò ṣe wá wúlò mọ́ sí ẹ dákun ṣe ṣe dọ́kítọ́rẹ́tì ní dèdèdè subhanallah so ètò wa nísìn ni wípé ìṣe dọ́kítọ́rẹ́tì torí ó sì bá padà sanwájú ó ní ẹ̀mọ̀ tí mo dókítà òṣì tẹ́ǹgbà káàkiri ni ó ní ẹ̀mọ̀ tí mo dókítà tẹ́ǹgbà káàkiri ni pé phd tẹ́ǹgbà yẹn oníṣẹ́ àmọ̀ tí wọ́n phd ni so ó ní phd yẹn ó dúró fún philosophy d yẹn dúró fún doctor doctor of philosophy ó ní phd nìyẹn pé doctor of philosophy so pé bí àwọn philosophy lásán tí ò wúlò rárá ní ọ̀lẹ́ ń gbà káàkiri so eléyìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tako ẹ̀kọ́ ni gbogbo ẹnikẹ́ni tí ò bá rìn ní academic line irú wọn ni máa ń ṣe báyìí. tó ń sọ yìí phd tó ń sọ yìí sheikh fauzan gbà ní tó ń sọ ní ìsinmi pé sheikh fauzan náà doctor of philosophy ni wọ́n pé orí ti pé àwọn náà lọ kọ́ ìmọ̀ rédèrèdè ìmọ̀ philosophy ìka tó ń sọ yìí. wọ́n ní pé sheikh rabi àwọn náà wé sàsìkò wọn rádaràda ni wọ́n bá káàkiri torí pé àwọn náà ní phd lọ́wọ́ ṣé báyìí nísìnyí ṣé báyìí àwọn náà ní phd nǹkan tó ń sọ fún wa ni pé sheikh ismail al-qori hafiza allah ní tó ń sọ ní péré dèrè làwọn náà ń bá káàkiri tó bá ní ní táwọn náà lọ ní táwọn náà táwọn náà gbà nínú ẹ̀kọ́ nǹkan tí ò wúlò ní ìwé sítáàmù ara ẹni ni tó bá ní ní tó lè bẹ́ẹ̀ rí pé ọ̀rọ̀ pé èèyàn tí ò ní ọ̀nà wá ń kàwé tó ní ni ẹjọ́ ọ̀nà tí èèyàn bá ti pẹ̀gẹ́ tó bá ní ni àmọ́ tó bá yẹ kó òun fún ní ìyọ́ ìgbàlódé pé ìgbà pẹ̀lú rẹ̀ parí sí sòrú nìyẹn so kò sí ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ mu ní gbogbo ọ̀rọ̀ tó ṣe àwọn ọ̀rọ̀ tó rán lẹ́wọ̀n rí ẹ dákun sí ọ̀rọ̀ eléyìí nísìnyí sọ̀rọ̀ súnà ní sọ yìí sùwẹ́rì pé ọ̀rọ̀ daràn ní sọ ọ̀rọ̀ ẹni tí ń ṣe kéèké ẹ̀yàn ọ̀rọ̀ ẹni tó yẹ sí pé ó kàn fẹ́ bú yẹn lásán ni ọbẹ̀ náà kọ́ṣà ọ̀rọ̀ tí èèyàn kan sọ ọbẹ̀ debate pẹ̀lú èèyàn kan lórí ọ̀rọ̀ tó sọ ọbẹ̀ kó òdo rẹ̀ wá nǹkan tó ṣe ni pé tẹ́ ọ̀rọ̀ tó sọ sórí afẹ́fẹ́ tẹ́lẹ̀ ó sọ báyìí ó sọ báyìí láàyè báyìí láàyè báyìí nínú tíra báyìí nínú tíra báyìí ní tó sọ rèé wàá kan tó sọ fáwọn èèyàn wàá tẹ̀síwá fún létí pé àmọ́ tó kọrẹ́tì rẹ o pẹ̀lú ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí pẹ̀lú ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí báwọn afáà ṣe máa ń nìyẹn. ìntẹ́ni tí mùkọ́lì ẹni tó yapa ní tó bá sọ wọn ò mú wa ó sọ báyìí kódà wọn ò sọ péjì tó ti sọ wọn dẹ̀ dárúkọ tíra tó ti sọ lẹ́yìn ẹ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ tó correct wọn wà mẹ́rin wá lé lórí tó bá yẹ pé ó mú àwọn ẹ̀rí kan wá tó ń lò gẹ́gẹ́ bí ìrújú ó yanjú ẹ̀ pé ẹ̀rí yìí tó lò sí bíbí tó lò sí bíi kò lọ báyìí kò lọ báyìí nítorí àwọn reason báyìí torí àwọn ìdí báyìí àwọn ìdí báyìí tó yẹ pé wọ́n tí wọ́n gán bá ka gan wọ́n gán mọ̀ pé káì ìtẹ́ni sọ yìí ó ṣe kíni o ó ti ti nǹkan tẹ́ni sọ ó ti ti ó ti ti wó ó ti ti ṣubú ṣé báyìí nísìnyí bẹ́ẹ̀ ṣe tọ́ àánú ṣíṣà sí yá èèyàn kan kẹ́kàá máa àtàkì pàṣínáàjì èèyàn kan tí ó rà ní ìsìn láì ṣe pé báyá ẹni àwọn sójàj ẹni àwọn ẹ̀rí lọ́wọ́ tó ń pè ẹ fẹ́ ẹfẹ́ fi orin rẹ̀ fún ayé láti fi òdu ẹni yẹn láti fi hàn so nǹkan tí mo fẹ́ tíra láti ṣe ń sìn oníke mo fẹ́ play nǹkan yìí láti ibi báyìí láwọn ibi tó ti ń ẹni pé ìgbà tó dé ibì kan kìnìyàn ò jágara mọ́ ẹ̀yẹ́ bó ṣe ń jágara bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé wọ́n ṣe rìkọ́dẹ̀ ṣé báyìí ṣe nítorí pé wọ́n kọ́ ti ọ̀rọ̀ yìí káàkiri káàkiri wọ́n wá máa jẹ papọ̀ wọ́n máa jẹ so àwọn ilé tankọ́n plé tó clear yẹn bọ́n ṣe rìkọ́dẹ̀ ó clear ni àwọn ilé tó padà dé ilé tó padà dé sí tí ó clear mọ́ yẹn bọ́n ṣe rìkọ́dù ẹ̀ láti bí source ibẹ̀ ni ò ti clear nítorí pé quality device tá fi record ẹ̀ sọ́dá pé ó kéré sí eléyìí tí wọ́n fi record eléyìí tá a kọ́ ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mo wá fẹ́ try láti gbé jáde bí báyìí bóyá tí bá gbé jáde bí bíi ó súnmọ́ kó tún wà mọ́ clearer ju eléyìí tí ó wà bí báyìí lọ torí mo rò pé ntòtí ntò ń gbé jáde yìí bóyá òun ló fà á tí ohun yẹn tó fi fọ́nká jù bẹ́ẹ̀ lọ àmọ́ tẹ́lẹ̀ báyìí ohun yẹn tó bá ti ń rí tó kọ́ṣẹ́ tí ó ti sójú kan ó súnmọ́ kí a fẹ́ rí gbọ́ dáadáa ju eléyìí tí a ti ń pè rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. náà lẹ́yìn eléyìí báyìí ẹ̀ka tó ń sàlàyé òun náà ni ọ̀rọ̀ nípa ṣàkṣíyà Dr. Asoro personality wọn ṣé báyìí nísìnyí tó yẹ sí pé ìyẹn kọ́ nìkan tí a ní tí kìí bá ṣe àwọn nǹkan tí ó fẹ́ fi ṣayé láǹfààní nǹkan tí ó fẹ́ tó fẹ́ tó fẹ́ present gẹ́gẹ́ bí àwọn sójájú tiẹ̀ tí ó mọ̀ tọ́ka sí wípé ẹni yìí ń kọ́ o nǹkan tó sọ nǹkan tí ó já burú ni so yìí tẹ̀tọ́ yẹ kó establish àwọn sójájú ẹ̀ so the next thing ni pé wọ́n bẹ̀rẹ̀ sí máa attack personality ẹni yìí ni sèré ìbáyìí dẹ̀ ni a ṣàlàyé fún wa pé ó yapa sí ọ̀nà tí àwọn ahlu sunnah wal jamaa àwọn ahlu ilm tó máa fi ń ṣe rudud sèré ìbáyìí nìkan yìí tó ó yapa gédégédé sí ọ̀nà tó fi ń ṣe rudud tó fi ń ṣe rọ́dù wọn ìdí sì padà fún yàn nígbà tó fẹ́ di bọ́ǹkì nǹkan tí èèyàn kan sọ. naam mo ń tọ́ láti wọ́n bí báyìí ni so that yóò lè yóò lè yóò lè ṣàǹfààní díẹ̀ láti pílẹ̀ rẹ̀ ní báyìí sòtọ́ lọ́nà bá ní kí n tètè rí sòtọ́ bá jẹ́mi ìyànjú bá dẹ̀ tètè rí náà so ajá pé bọ́yá ibi tá a ti ń gbọ́ náà láti máa ti gbọ́ lọ sí láì nísìn yìí so n tó ibi tó dé nsìn òun náà ni ọ̀rọ̀ pé Dr. Asra pé wọ́n ṣèyàwó níwò wọ́n tó lọ ṣèyàwó ní Dubai so ó ní ṣe àfa náà nìyẹn so ẹ jẹ́ kí ó mẹ́rin wá nítorí ẹ kó ṣe fún wa ń sìn ní pé ẹ kó mẹ́rin wá tí ó sọ fún wa yìí pé èèyàn ò lè ṣèyàwó ní Dubai àbí kí n ṣèyàwó tẹ́kí ni mo fẹ́ lọ ṣe ọ́nìmù mi ní Dubai ṣẹ̀ríà fún wa ní ìgbàláyè wípé tí èèyàn bá fẹ́ yàwó tuntun tó bá jẹ́ sí pé fẹ́ yíbù ni tó bá jẹ́ pé bíkúrò ni ẹni tí ó ti lọ́kọ kan rí ṣẹ̀ríà fún wa láyà ìgbàláyè ká lu ọjọ́ méje pẹ̀lú obìnrin yìí so eléyìí báyìí ó equivalent àbí ó tantamount sí nǹkan tí àwọn olóyìnbó ń pè ní honeymoon so tó bá jẹ́ pé ẹni tó ti lọ́kọ lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn fẹ́ ṣẹ̀rí àgbà wa láyè láti lo ọjọ́ mẹ́ta pẹ̀lú ẹ̀ ọjọ́ mẹ́ta yìí ibi tó bá wọ̀ ló ti lè lò ó ṣé bá nísìnyí kò bá wù mí kí lọ́jọ́ mẹ́ta yìí mo fẹ́ lò lò ní Saudi Arabia ni èmi àti ìyàwó mi ṣẹ̀rí àfún mi láǹfààní ọjọ́ mẹ́ta fún ẹni tó bá ti lọ́kọ ńlé ó dẹ̀ fún mi láǹfààní ọjọ́ méje fẹ́ni tí ò bá ti lọ́kọ ńlé ṣẹ̀rí ọ̀wá sọ wípé inú inú inú ilé wa ní nàìjíríà ní kí n ti lò ó tí ó bá ní ṣe ibi tó bá ti wù mí tí n bá ti lágbára kí mo ti fẹ́ lo àsìkò yẹn náà ni mo ti lè lò ó so eléyìí báyìí òun ni nǹkan tí ṣẹ̀rí àgbé kalẹ̀ so èèyàn kan wá lọ èèyàn kan wá ṣèyàwó ó wá lọ sí Dubai èèyàn ò kí ń ṣe crime kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ kò dẹ̀ kí ń saburú nínú Islam láti ṣe bẹ́ẹ̀ sódà nísìnyí so ìyẹn lè ṣe bẹ́ẹ̀ tó bá wù láti ṣe bẹ́ẹ̀ tó bá dẹ̀ ní ìkápá láti ṣe bẹ́ẹ̀ so léyìí báyìí ó ní ọmọ Rashidi kà sí aburú náà mo ti gẹ́ ti. ẹgbẹ́ akọ̀yà orí ẹ̀rọ bó ti dọ́là orí ẹgbẹ́ akọ̀yà ó náà ní wàá jọ ìwọ̀n bóyá nàbí ìjọ ìwọ̀n ó jọ àwọn bàbá kèfèrí ẹ̀. onítọ́jú mú àná níjọ́ ẹ̀ bàbá kèfèrí ajẹ́gbà náà lè jọ àwọn bàbá kèfèrí bí jọ́nàtà yìí náà. wà láyé àwọn ọmọ yẹn ìsìláì bùtẹ́rì yẹn àti asúrọ̀wù yìí náà wọ́n lè ní ẹ̀dá. táwọn sọ̀rọ̀ táwọn lè gẹ́gẹ́ ìlọ dọ́kítà sọ̀rọ̀ ìdí omi ọdún ìfún balẹ̀ bá gbé òkú ìkókun ó ní kí n yọ wá báwọn ti tọ́jú mi ṣe fún mi mọ́ mi ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ kò tẹ́lẹ̀ lọ ẹ ó ní tí mo tẹ́lẹ̀ lọ mo ní kí n tún ẹ̀ mo ní kí n tún ẹ̀ lọ. ìgbọ́ ẹ̀yìn bá àwọn ẹ̀sìn tó kọjá náà kò lè má dé wasallam ìgbà tí ìwà sọ wọn á gbé ìyọkùsọ ló ń sọ èyí pé àgbọ́dọ̀ dáhùn pé ìta ànábì àṣù hàìlà bhd bhd ní ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ èyí ló wá sọ ìwà láì lẹ́jọ́ tó mo fi ti máa rí mo ń kọ ní ẹ̀kọ́ tó yẹ kí bí ẹ̀dúgbò láti ní èyí kọ ní ẹ̀kọ́ dáadáa dáadáa sí èyí bí èyí tó gbà náà ló ń ní èyí kọ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ bá bẹ́ẹ̀ ti ju ìkọ̀ ní ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ṣé ọ̀rọ̀ àti tèmi má gbogbo ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí yóò ẹ̀sùn bẹ́ẹ̀ nílò ọ̀sẹ̀ nìkan. àti dọ́kọ̀ náà ní sọ́wá yìí mọ̀ bọ̀ wá bá bẹ́ẹ̀ ó wá sọ́ bá wọn síbi ọ̀rọ̀ tẹ̀sí gbàgbé ọ̀rọ̀ tẹ̀sí lọ ibi tó dún láàyè kí ẹ̀ lè ṣàlàyé kí ẹ̀ lè ṣàlàyé táwọn ẹ̀rọ mọ́tò náà rẹ̀gẹ́dẹ́ táwọn tẹ̀sí ìgbìyànjú dára tẹ̀sí ìgbìyànjú ẹ̀jẹ̀ bá ti sọ́wọ́ ẹ̀kọ́ nílá nílò ọ̀fẹ́ lẹ́yìn ni jẹ̀sí ìdán ti máa rẹ̀ tó tọ́wọ́ òsì lórí ìjẹ̀kan ẹ̀yin tẹ̀sẹ̀ wá ń pẹ̀tọ́ síwájú tó ń kékeré bẹ̀ náà tó bá yẹ kó àwọn bá plan tó fẹ́ lọ jáde fún ọ torí ìjà tẹ̀síkì ní ìsìn lọ́dọ̀ rẹ tó bá ti fowó lẹ̀ dáadáa nínú ilé tí àwọn oúnjẹ ti ń mu kò sí ẹ̀jẹ̀ fún tó bá lọ jáde. torí àwọn ẹni náà wá ní kò sí jẹ̀ mọ́ra àwọn náà ní kò sí jẹ̀ mọ́ra nígbà tí a wá ní kò sí jẹ̀ mọ́ra

ìwò tó ti gba ìlú náà ní o òṣogbo ìbùn ẹgbẹ ìbùn ìlà ìlẹsà ẹgbẹ ìyẹn wá sí ẹ tó tẹ ẹ lẹ́yìn pé ẹjọ́ ìfá ẹ fún wa ní ẹ fún wa ní nọ́mbà rẹ ìyẹn bá lò wọn fún gbogbo ẹmọ sí ìbùn ọmọ ẹgbẹ tó mọ ká ẹ àwọn àti wọn fún kẹpẹ kẹpẹ tó wá tó tó wá tó gbogbo ẹyẹ wọn lè sáájú ẹ lọ́tọ̀ yìí yìí ẹ ní ìlú ẹ gẹ́gẹ́ tó wà bẹ́ẹ̀. alhamdulilah ẹ padà wọn bẹ̀rẹ̀ lọ́mbẹ̀ yẹn ó dà pé ó ti padà sí kẹ́yà. ṣé rí nǹkan tó wà mí báyìí ó ní pé rọ̀ṣídì sọ pé. ìlú ah, sá. ó ní ẹ̀rí gbogbo àwọn nǹkan tó ń sọ látàrọ náà ẹjọ́ lásán ni kò sẹ́rí kankan nù kìtàbà ti sunna so lẹ́yìn ẹ̀ ìgbéraga ló tó kù tó ń ṣe olóhùn ọkọ̀ dr asọ́rọ̀ ní kéwú ó ní tí ò bá ṣe tí ò bá ṣe gírímọ́ńkà yìí òun kọ́ ń kéwú gidi gan ni ó wáyé àyàn lẹ́nu pé èèyàn tí ó kọ́ yẹn ń kéwú gan òun gangan náà ọmọ kéwú torí pé n tó kọ́ máa ń jù ní ẹnu gbogbo mùsùlùmí tí gbogbo mùsùlùmí máa ń rí pé eléyìí ò rí pé o kò rí pé rárá kódà nìka kò rí nìka pé nìka yìí ní nìka yìí ṣé báyìí bákan náà ni pé alkiyama ẹni tó mọjọ fún pé alkiyama kò kí n pọ̀ mọ́ pé tí ẹ bá gbọ́ lẹ́tọ̀ Rasheed Mustapha tó bá sọ alkiyama nígbà one thousand ní wa one thousand náà ló fi kòrò púpè kò ní rí kódà ìgbà ẹyọ kan kò ní ṣe mistake kó rí dáadáa pè láíláí ìpè náà ni ó pè ní gbogbo gbàpáráta so ẹni tó mọjọ pé màá mú wá fún yín èèyàn tí ó fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ni èèyàn tó bá sọ pé kí ẹ̀ǹkan wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ òun lílé báyìí ìwọ gẹ́gẹ́ fúnra rẹ aláìlẹ́kọ̀ọ́ ni ọ́ kódà nínú àwọn késẹ́tì ẹ̀ ilé ẹ̀wọ̀n aláwọ̀kọ́ tó kọ́ lọ tó lọ́jọ́ kan lẹ́wọ̀n yẹn ó ṣe àbọ̀dé prison ó ṣe késẹ́tì kan tí ó fi tó fi sọ̀rọ̀ lórí tójú ẹ̀rí lẹ́wọ̀n ó dẹ̀ fi appreciate àwọn tó wá kí nínú késẹ́tì yẹn ìgbà tó ń tú àyà àyà kan ní al-Qur'an wàláhi al-azim ya leitana ya leitana ó sì jù sí pé ọláwọn àjọ kọ́ọ̀rù sọ pé kò ní dáa fún wa ya leitana tó túmọ̀ sí pé a èé ṣe o èèyàn máa fi ń kábàámọ̀ lórí tó bá ti bọ́ mọ́yàn lọ́wọ́ tí ò rí bá mọ́ tí ò rí nǹkan yẹn gbá mọ́ tó bá ní ya leita kí ẹ máa fi èèyàn máa ń lò láti fi kábàámọ̀ lórí nǹkan kan tó ti bọ́ mọ́ lọ́wọ́ tí ò rí mú. sọ wá ń kábàámọ̀ pé a tí ọlọ́run bá wò é ṣe tó yẹ sí pé irú ọlá tó fún kọ́ọ̀rù nìyí tí àwọn wa ní irú ọlá bẹ́ẹ̀ láti káwa máa wá lò sójú ọ̀nà ọlọ́run bá ìgbà tí ó tù yá lẹ́yìn tànà wọ́n ní kò ní dáa fún wa wàláì bí ṣe ń tú alukur'an ní tùkútù lélẹ́yìí kódà nínú eléyìí tó ẹ̀sẹ̀ ṣe recently tó ti pọ̀ lọ sí Ìbàdàn tó ti pọ̀ lọ sẹ́wọ̀n yìí ó pè ní balanced ideology ó ṣe ní mo ṣe ìgbà tó fẹ́ tú júmlà kan nínú tíra nínú tíra ittiba'u siratil mustaqim mukhalafatu ashabil jahim ìdí sheikhul islam ibn taymiya ọwọ́ abẹ́ tú jumla kan bẹ́ẹ̀ jumla yìí òun náà ni ashirku bid'atun ashirku bid'atun wọ́n ni wà ṣírkù bídàtù ó ní bídà tẹ́bọ̀ nǹkankan náà ni subhanallah subhanallah jumlatun ismiya جملة اسمية مركبة من الخبر من من المبتدأ والخبر جملة غير مبتدأ خبر من جملة اسمية والله ودن تنتو كتو ودن تنتو كتو والشرك بدعة بدعة وانك كناني أعوذ بالله والله العظيم ودا جوكوسي واجوي ولو تموتي روا والله يتكتو tó ga jù láyé lélẹ̀ báyìí lára àwọn bóyá máa ń tutù kútù nìyẹn bóyá máa ń tutù kútù nìyẹn nínú tíra yẹn náà sheikh Salih sheikh Salih Al-Uthaymeen wọ́n pe tí wọ́n ṣe tàlíkù wọ́n ṣe tàlíkù lórí ìtìbọ́ siratul mustaqim ni òun ní sharhu tàlíkù ó ń pè ní sharhu àní kódà common àwọn nǹkan kéékèèké tó yẹ kí èèyàn mọ̀ tó jí àwọn nǹkan ìpìlẹ̀ kò yí àwọn ilé ìbáyìí kí ẹ máa pe ṣẹ́rì kó máa pe tàìlíkù ní ṣẹ́rì kó máa pe tàìlíkù kó máa pe ní ṣẹ́rì subhanallah so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tukutu nínú àwọn tukutu inú ẹ̀ náà ló ti ń tú ọ̀rọ̀ wípé tánàbí sallallahu alaihi wasallam sọ pé faman radiba an sunnati ó ní ẹni tó bá kórìíra súnà mi ó ní ẹ lọ gbé fún ọ tó bá yẹ pé tukutu ni mò ń tú ìtukutu yìí kì í tú fama rọ́dì à ń sunnati ẹni tí ó bá gúrí kúrò níbi súnà mi ànábì ó ní ẹni tó bá kórìíra súnà mi tún wá ń sọ pẹ̀lú emphasis ó ní sọ́dọ̀ pé sọ́dọ̀ pé rọ́gì bá ìtumọ̀ ẹni pé kéèyàn kórìíra wàláì ó tún wá ní ó tún wá ń challenge wa pé kẹgbẹ́ wá di wa tóun bá tutù kùtù ká bá wọn tu dáadáa ah, wàláì sámú òtútù kùtù ká gan ló tútù kùtù kò síbi tá ti ń lọ rọ́gìbà án tí wọ́n ti ń lò fún èèyàn kórìíra nǹkan ìtumọ̀ ní pé èèyàn gúrí kú òǹbí nǹkan tó bá ní sìn yìí rọ́gìbà án àì àìrọ̀zọ̀ ánìhù kéèyàn gúrí kú òǹbí kan náà lò fún eléyìí báyìí eléyìí ló sì ní káwá kéèyàn káwá tẹ́tíra síwájú ohun tí ò bá tí ò bá tí ò bá ti jú wọn kàn kéwu sọ jẹ́ kí n rọra pílẹ̀ ibi tí mo sọ wípé ó ti ah, kékeré pílẹ̀dì kan fún wa ẹgbẹ́ mo ní tẹ́ bá gbogbo lẹ́kọ̀ọ́ sí Rasheed Mustapha eléyìí báyìí gbogbo ẹni bá fẹ́ sọ research ẹ lọ ẹni mo parọ́ kan ẹ wá dára tí wá gbogbo lẹ́kọ̀ọ́ rẹ̀ gbogbo lẹ́kọ̀ọ́ tó ṣe pátápátá mo fi ọlọ́run bá búra alkiyahoma lẹ́mọ̀ gbọ́n bẹ́ẹ̀ alkiyahoma ẹni mo parọ́ àfẹ́lẹ́ tó bá ẹ̀jẹ̀ ṣe lẹ́yìn tó bá tẹ̀wọ̀n dé tó ti gbọ́ àwọn eléta ń sọ yìí tó ti gbọ́ àwọn ẹ̀hẹ́n ó lè yí padà ń gbà àwọn tó àti tó ń ṣe ìnú àti kọ́ lẹ́kọ̀ọ́ nù tọ́ba ti tọ́ba tẹ̀wọ̀n délé tọ́ba ẹ̀jẹ̀ ṣe lẹ́yìn tó gbọ́ àwọn kéjẹ́ tiwa yìí pa nǹkan òun lẹ́kọ̀ọ́ yìí ó lè yí padà àmọ́ gbogbo eléyìí ti ń ṣe bọ̀ láti jọ yìí àlùkìyàwó mà ní máa ń pè ẹgbọ́n kan bẹ̀ nínú àwọn àlùkìyàwó mà rẹ̀. kẹ́lí bá a jẹ́ ẹlẹ́rìí lórí àwọn èèyàn tó bá ti jọ́ gbé àlùkìyàwó mà bẹ́ẹ̀ wàyàkùnù àròsù wàyàkùnù àròsù alékún ṣahídà ànábì ní ti wá jẹ́rìí fún yín láti ọmọ bẹ́ẹ̀ ni bá a jẹ́ ẹlẹ́rìí lórí àwọn èèyàn tó bá dijọ́ ìgbéjà kìọ́mà bẹ́ẹ̀ wàyàkùnà rọ̀sùn wàyàkùnà rọ̀sùn alẹ́kùn ṣayídà àlẹ́bí ni ó ti wá jẹ́rìí fún yín láti kìọ́mà. ṣé rí eléyìí báyìí blọ́ndà pátápátá gbà mí wàláhi lazim àwọn nǹkan kan àwọn nǹkan kan bẹ tó ó máa ń jẹ́ kí èèyàn báwo ni lẹ́bù yẹn ti tó nù mà. ẹ̀rí jẹ́ ọmọ sọ̀rọ̀ kan pé ìmọ̀ nǹkan tó máa ń tó àwọn ni nítorí pé ìmọ̀ kò ń ṣe nǹkan tí èèyàn lè gbé tó bá ti ń sọ̀rọ̀ mà àwọn èèyàn ti mọ wọ́n ti mọ lẹ́wù ẹ̀ nínú mà. so ẹ bá wá lẹ́yìn kan tó ń pàpè mára mà tó wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ mà lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo tùnà sí mà. ẹni tó bá mọ yẹn tó bá rí èèyàn kan tí ń tí ń pè nǹkan yẹn jákujàku bí ìgbà pé wọ́n ń gun lọ́bẹ̀ ní ọ̀wọ́n rí lára torí yóò máa irritate yẹn yẹn yóò máa yóò máa yóò máa ṣe bákan bákan létí yẹn irú ẹ̀ ní kí yẹn pé alkiyama kó pè ní alkiyauma alkiyauma pé báyìí nìyí àpéjúwe ẹ̀ oníkẹ́yìn fẹ́ pé sánmà kọ́wá ní kọ́wá sánmà àbí súnmà kéèyàn rí kéèyàn pè sámà kọ́ wá rí pè sámà kọ́ wá ní súnmà ẹ̀wọ́n bí ó ṣe jọ létí yàn tí ó bá ní ti yìí bí ó ṣe jọ létí yàn ẹni pé yóò sound somehow létí yàn yóò irritate yàn irú ẹ̀ nínú nǹkan tó ṣe yìí eléyìí báyìí wallahi alazim ti pé ẹni tí ń sọ̀rọ̀ yìí èèyàn tó yẹ sí pé lẹ́wù rẹ̀ lò gan nínú ẹ̀kọ́ ni wallahi ìmọ̀kànlá bàbúrà ó indicate pé ẹni yìí nǹkan o lẹ́bù ẹ̀ lò gan nínú ẹ̀kọ́ kìí ṣẹni tí ó yẹ kó máa dá sí àlámọ̀rí ẹ̀sìn ẹni tó sì yẹ kó wà nílé kéwú kó máa kéwú tí ọ̀nà rẹ̀ sì jìn gan tá a lè bu bóyá ó kéré ju twenty years fún kó sì máa kéwú lọ náà honestly speaking kó máa kéwú pẹ̀lú tí a ṣe kára before kó tó lè bọ́ta kó tó máa present ẹtí ọ̀nà sáà máa ń sè kó máa kéwú pẹ̀lú tí a ṣe kára wàláhì onírọ̀ ẹ̀ ti sọ̀rọ̀ yìí kéèyàn rí alkiyama kó pè ní alkiyauma kì wá ṣe pé kì wá ṣe pé ẹ̀kan gbogbo ògbà bí ṣe máa ń pè nìyẹn sọlẹ́ ìbá ilẹ̀ tó sọ pé òun fẹ́ kọ́ dọ̀tọ̀ asọ́rọ̀ ní kéwú ṣé bá nídìí bóde ṣe máa ń ṣe nìyẹn tẹ̀wọ̀n pé jàbàtà náà bóun náà ṣe máa ń ṣe gbéraga nìyẹn tó yẹ pé ibi tí bá ti ń ṣe gbéraga náà ni ìmọ̀ ìsì máa yí mẹ́rẹ̀ ibẹ̀ ni mo ti máa fọ́ mọ́lẹ̀ ṣùkọ́ lọ́ba kó sànù wa lẹ́yìn eré báyìí àwọn ọ̀rọ̀ tó tó bẹ́ẹ̀ ti ń sọ àwọn ọ̀rọ̀ tí ò ti ṣàǹfààní ni àwọn ọ̀rọ̀ tó yẹ pé èébú lásán àwọn ọ̀rọ̀ sọkúsọ àwọn ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí àwọn ọ̀rọ̀ tí ò tó wà irrelevant àwọn ọ̀rọ̀ tí ò relevant rárá àwọn nǹkan tó ń sọ ṣẹjọrẹ sáà máa ń dì lẹ́yìn náà a kéèyàn máa bẹnu àtẹ́lu àwọn nǹkan tó rinlẹ̀ nínú ẹ̀sìn òun ló tó kù tó lè báyìí òun làwọn nǹkan tó ṣe láti bẹ̀rẹ̀ tí tó fi dé parí bó ṣe ń ṣe nìyẹn tẹ̀wọ̀n sáwà yìí sùn so inshallah ta'ala so tába ti plé talẹ́ ìtàn èmi ò ti ẹ̀rù pé á ní táìmù fún ilé ìbáyìí mọ́ honestly speaking wallahi èmi ò ti ẹ̀rù pé á ní táìmù fún mọ́ tẹ̀wọ̀n sáwà yìí because ìranù pátápátá gbà ni mo kàn fẹ́ mo kàn ní tí a fẹ́fẹ́ lè ṣe ni pé ká expose in tó gbé lẹ́wọ̀n ẹjọ́ sáwà yìí ẹjọ́ kò ń ṣe eléyìí báyìí so ó tó nǹkan tí èèyàn máa ń pè ní súnà tó súnà ní ṣe yìí nítorí nígbà tí ó wà dé tí ó wà lẹ́wọ̀n súnà lòun lọ ẹyẹ bí jàbàtà ṣe ní gbogbo àwọn ẹ̀ka àwọn máa retí ẹ̀wọ̀n ni so irú àwọn ẹ̀wà ìlẹ́kọ̀ọ́ báyìí òun náà máa ń lọ so that yóò lè yóò lè yóò lè yóò lè jókòó yé wa báwo ni àwọn pípù yìí ṣe wà ridiculous tó ẹ̀sìn ọ̀nà sáà máa ń because àwọn nǹkan tá ń ṣe yìí ó rí dínkù yẹn gan it's highly ridiculous kí èèyàn máa sọ̀rọ̀ àwọn nǹkan báyìí kó jẹ́ pé irú nǹkan yìí lọ́rọ̀ yẹn lẹ́wọ̀n síra ní sìn kí èèyàn má lè ní bírèkì ẹnu kí èèyàn má lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ síra ní sìn yìí so kó jẹ́ pé tó kún yẹn lọ́sẹ̀ wọn ẹ̀ kàkùn nínú gbogbo tá ń kà yìí ní ìsìn yìí ewu kókó wo lẹ́rí gbámú báyìí kókó wo náà lẹ́rí gbámú wàláì ẹ rí i pé kò fẹ́ sí kówó kan tí ẹ̀ fẹ́ rí gbámú ju pé ìkànsí àsìkò lófò lásán ni ó kàn sí àsìkò ara ẹ̀ lófò síra ní sìn yìí so insha Allah ta'ala ẹ̀dá jọba ń bí rẹ̀ lálẹ́ yìí káti ẹ̀ ẹ̀jẹ̀ ń bí rẹ̀ gbogbo tí ó bá tó tán lálẹ́ yìí dákun. ẹsẹ̀ yìí yẹ wá nígbà ẹ̀ẹ́dọ́gbẹ̀ níbẹ̀ ni pé ẹ̀jọ̀ ẹ fún wa ní ẹ fún wa ní nọ́mbà rẹ̀ èmi ní báyìí òun wọ́n fún gbogbo ẹgbẹ́ sí ìfúnmọ́ ọmọ ẹgbẹ́ sọ́mọkà yẹn wọ́n á fún kánà tí wí. ẹ̀rọ tí wọ́n PhD ni doctor of philosophy doctor of philosophy ìtumọ̀ rẹ̀ nìyẹn ph ó philosophy B. ìparí ẹ̀ ló doctor Here ẹ̀ wọ́n fi yún proud <laughs> àbẹ̀rẹ̀ ti jẹ́ philosophy ní falsafa tẹ́gbẹ́ òun lè gbà tẹ̀wá àrùn táyì dìrígì tẹ̀gbọ́n ta ìṣòro àwọn ìwé ìní ìfìmọ̀ wá sọ ń jẹ. sẹ́rí àṣẹwọ̀ ọmọ pé falsafa ọ̀dà ọmọ pé philosophy ọ̀dà èyí tí jàbàtà sì lórí ìdí gan nù pure philosophy gan lọ lórí òun ṣe wá bọ́ta tí ọmọ alálàṣẹ jàbàtà pé jàbàtà lọ rí ìdí philosophy ọwọ́ àníyàn kan tó gba phd doctor of philosophy àníṣe phd yìí jẹ́ sheikh fauzan nígbà sheikh fauzan náà àwọn náà ti taburú àbí bàbá ní kò mọ̀ tí wọ́n philosophy ó kàn ń wọ ẹnu ẹ̀ ní rọ̀ ẹjọ́ láwọn ẹ̀yìn sì kò mọ̀ nǹkan tán pè bẹ́ẹ̀ sheikh rabi ibn hadi al-madkhali wọ́n gba phd wọ́n tún kú òun bẹ́ẹ̀ wọ́n ti di professor kò sí iye báyìí nífi yìí sheikh abdullahi al-bukhari wọ́n gba phd wọ́n tún kú òun bẹ́ẹ̀ wọ́n ti di professor àwọn eléyìí wá ṣe professor lásán professor tí kọ́ professor làwọn professor tí kọ́ professor òun làwọn eléyìí tá à ń sọ yìí so n tó ń sọ kó lè bá mọ̀ pé èèyàn ṣe phd ìgbìyànjú kékeré kọ́ wallahi iṣẹ́ kékeré kọ́ ẹni tó bá mọ̀ nípa ẹ̀kọ́ yọ mọ̀ yìí pé subhanallah ìní phd ọ̀rọ̀ rùn kìí ṣe pa ọ́dà gẹ́gẹ́ bí dr sharof ni ẹ dr sharof wọ́n ní kó bá jẹ́ pé ẹ̀rín lè yẹn rìn tí nígbà phd ẹni yẹn rẹ́rìn yẹn dé ó rẹ́rìn yẹn dójú àmì ọmọ ẹ̀rín yẹn rìn dójú àmì ni kìí ṣe ẹ̀rín lásán ẹ̀rín lásán kọ́ tó bá yẹ pé ẹ̀rín lè yẹn rìn tí yẹn fi gbà tó bá yìí jẹ́ ẹkún lè yẹn sun tí yẹn fi gbà ẹni yẹn sunkún ó sunkún dójú àmì tó bá yìí jẹ́ pé yẹn máa ń sùn ní nígbà ó sun oorun àṣejú wọ̀ ó sun oorun àṣejú oorun kó tó pé wọ́n gbé sàtífíkẹ́tì phd lọ́wọ́ so ó ní wọ́n á bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ àtẹ́lù wọ́n tó yẹ pé first degree gan ò ní so ó dẹ̀ ń bẹnu àtẹ́lù èèyàn kan tó yẹ sí pé tí èèwà ṣe wípé ìgbà phd nínú ẹ̀sìn tí èèyàn pé ìgbà phd jẹ́ bídíà tí ẹni pé ìgbà phd jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ló dámọ̀ yìí sí aláwọn mọ̀ṣáyé kò wá tó gbà lélẹ̀ yìí mú ẹ̀rí wáyé pé kọ̀tọ́ ká gba phd tó bá ti wá lé mẹ́rin wáyé kọ̀tọ́ ajẹ́ pé kọ̀tọ́ ká gba dìgírì náà nù torí ẹ̀rí wo lórí ká gba dìgírì ká má gba phd first degree second degree ẹ̀rí wo lórí ká gbà ẹ̀rí wo ló ní àgbà so ẹ̀rí pé ní ìgbà yìí ọ̀rọ̀ lásán ṣé wá rí filosofi eléyìí tó burú tí máa ń kó wàhálà bálaka èèyàn ohun gangan ni jàbàtà lọ sí ohun gangan ni jàbàtà lọ sí ní Egypt ẹsẹ ọdún sábà yìí sì ń tọ́ lọ sí nìyẹn. tọ bàbá tó wá ní kò tó wá lè filosofa yìí so eléyìí tó di àwa wọ́ sí ní kéèsì yẹn so ó ní wá ní wípé jàbàtà yìí wá ní ọbẹ̀ máa ọfẹ́ máa ṣe masters ẹ̀ lọ́wọ́ ọfẹ́ máa ṣe masters ẹ̀ ni wọ́n mú kò rí masters kò ṣiṣẹ́ bèlè yóò ṣe phd ẹ̀sìn ọ̀dọ́ sábà yìí sì bèlè yóò ṣe first degree lásán lọ́wọ́ lọ́wọ́ ẹ̀. so kí láyé fàyọ́ bẹ̀ ni pé iṣẹ́ kékeré kọ́ ìgbìyànjú kékeré kọ́ tí èèyàn bá fẹ́ tó bá fẹ́ tako nǹkan tako pẹ̀lẹ́rì ní táwọn ń sọ nìyẹn tako nǹkan yẹn pẹ̀lẹ́rì tó o bá ti lẹ́rìí tó fi lé tako gbẹ̀rù dání ṣé báyìí nìyí kí ẹ máa tako nǹkan tó yẹ pé ṣẹ̀ríà ò tako because bó ṣe ń present yẹn ń sìn létí àwọn tí bá ń gbọ́ yóò dà gẹ́gẹ́ bí ìgbà pé nǹkan burúkú yẹra nù ní kí ẹ ṣe kí kí ẹ gba phd ni ìsàsìkò lóbò òun ẹni kí ẹ gba phd nígbà tí rọṣídì tí ọba ma tí ọba ma alkiyama tí ń pè ní alkiyama tí ọba ma tí alkiyama pé rọṣídì tí ọba alkiyama pé tọ́ba lóun ọkọ ẹni tó ní phd sábà pé phd ayẹ́pẹ́ ìsàsìkò lóbò nìyẹn nígbà tí rọ̀ṣì dìtẹ́ tí ọ̀ máa kìyàmà pé tí ń pè lálùkìyàmà tó bá lóun ọkọ̀ ẹni tó ní phd tí a mọ̀ pé tí a mọ̀ pé ọwọ́ àwọn nǹkan ọmọ sẹ́ńsíkà kò síbi tẹ́tí ń ṣe bẹ́ẹ̀ in academic line kí wọ́n ní kí ìwọ tó ní first degree kọ́ mọ́ akọ́ phd ẹsẹ̀ ló láwọn ẹsẹ̀ ń pé kọ̀fọ́ kọ̀wà láì kọ̀ possible ẹni tó yẹ sí pé kódà àwọn tí ó kọ̀ wọ̀ gan lecturer lòun tó jẹ́ báwọn láwọn tí ó kọ̀ wọ̀ òun tó kọ̀ àrí tọ̀ ṣẹ́rí báyìí sì tó kìí ṣiṣẹ́ kékeré tó wọ́n ní phd yìí wá ní bàbá phd yìí ní ó equivalent ní gbogbo àgbáyé ni degree mọ́ yàtọ̀tọ̀ síra wọn èèyàn tó bá gba dìgírì nàìjíríà ó lè yàtọ̀ fẹ́ni tó gba dìgírì ní malaysia ó lè yàtọ̀ tó gba dìgírì ní india ó lè yàtọ̀ tó gba dìgírì ní amẹ́ríkà dìgírì mọ́ ń jura wọn lọ. but phd bákan náà ní lẹ́gùn wọn bẹ́ẹ̀ bá gba phd ní nàìjíríà yìí àti ẹ̀tọ́ gba phd ní oxford university bákan náà ni wọn àti ẹ̀tọ́ gba phd ní university of toronto bákan náà ni wọn àti ẹ̀tọ́ gba phd ní saudi arabia bákan náà ni wọn. ṣé báyìí nìyí sọlẹ́ báyìí kò ń ṣiṣẹ́ kékeré ṣé bá nídìí tó bá rí pẹ́ ní yín ṣàìdá ó ní aburú tó fẹ́ ṣàlàyé lọ́wọ́ ìyẹn ni kò nà nà kẹ́rì wá lórí ẹ̀ ṣé bá nídìí yìí káàmọ̀ pé ẹni yìí ó ṣàìdá bí ó ṣàìdá bí ó ṣàìdá bí ṣé bá àmọ́ kó wá jẹ́ sí pé àwọn nǹkan tí ó wà relevant àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó ta kẹ̀kọ́ lásán náà lèyàn máa ṣe kí ni lèyàn máa sọ tó inṣàlá mo kẹ́kẹ́ pílẹ̀ tẹ́lẹ̀ ẹ̀dá tẹ́lẹ̀ pílẹ̀ rẹ̀ inṣàlá. tó máa ka díẹ̀ ń bẹ́ẹ̀ àmọ́ mo padà gbàgbé ní ìgbà ẹ̀bá owó kan tó fi sáàsì gbé mi lé lórí o òun náà ni o àti ọ̀rọ̀ òsì dín ló pa nígbà tá a yọ kan síbẹ̀ torí mo ti ṣàlàyé ẹ̀ ti pẹ́ ẹjọ́ bá sì gbọ́ ọpọlọpọ ti ṣàlàyé ìwé yìí ìgbà tí mò ń rọ́tà lórí ọmọ ìyá ìkan náà bẹ́ẹ̀ bíbá yìí náà ẹ̀ kí náà pé Ismail Busairi ọmọ tmc lòun asúrọ̀ òní tiẹ̀ bẹ́ẹ̀ bá pè ní tàdọ́mùn ó lọ bẹ́ẹ̀ bá pè ní UNB ó lọ bẹ́ẹ̀ gbòǹkan bẹ́ẹ̀ pè ní gbogbo ẹgbẹ́ níṣe gbogbo ẹgbẹ́ òun ló ń ṣe ti tiẹ̀ bó ṣe wà yẹn àjọwà ní ká tíráì láti tún ṣe torí àìmọ̀ wọ́n yẹ pé jọ́tà lọ́ba fẹ́ mú kó lórí ilẹ̀ kó lè bá kú sí mùsùlùmí ẹni tí wọ́n ń tún yàn ṣe òun ló tó wá ń fi sáàtì gbé yàn ẹ wá sí wa hàn tẹ́gbẹ́ mi gangan lẹ́yìn kí n fi sáàtì gbé ọ nígbà ikú ohun ẹ̀ṣẹ̀ ànábì ó dàrú èmi wá ṣe ìtọ́jú mi lágbára láti pé ká lè tú ọ sí ká dẹ̀ tú orí àwọn mùsùlùmí fọ́ níbi ìdọ̀tí tó ti kó sílẹ̀ ìwé ìkò síbi tó dé o ni mo wá try láti ṣe bí ń gbé sáàtì káàkiri bóyá ó rò bí èmi wá jẹ́ ìkan nínú ẹjọ́ àmọ́ fi ọlọ́pàá tẹ́lu rà níbi tí mo wá bàbí sáyé mi dé yìí tí mo bàbí sáyé mi dé mo wá fẹ́ sọ níjà ń bẹ yá àbúrò ìmọ̀tẹ́ ìhalẹ̀ mọ́ káàkiri kò sí ìjọba fẹ́rẹ̀ di sọ́ọ̀bù ìtèmi láti mọ̀ mọ̀ ṣàlàyé ẹ̀sìn ní ìtakùjọba ní ìbájọba jà ní ìpáyà ní ìlúyà ní ìjà bí èsì wípé ká ṣàlàyé ẹ̀yin tẹ́jú ní bídíà náà ni ipa pé ó bídíà ní o ẹ̀sìn tẹ́ ìdàrú o kátúnṣe ó sá kò sábà tó jù bá lọ. èyí kàkà yọ ọkàn fún yín nínú ìwé ìlú ìṣẹ̀yìn ní orí fúra yín kẹ́ ẹ máa wo kẹ́kẹ́ fi sáàsì tó yẹ̀ sí o ní ìwé tí mo tún ṣe kẹ́ ẹ kó máa tó bá fún mi kẹ́kẹ́ bó ṣe lóòótọ́ yẹ kó fẹ́ tó tún lè fẹ́ kọ́ ilé láfún mi àkókò gbé ìkànnì alákan fún mi tó àwọ̀ àbáwò sí ìjẹ̀dá kan láwọ̀ káyà ṣáàṣì láti padà rí fídíò lé nígbà kiri gbogbo ayé ẹ̀rí yìí báyìí sí ìgbàgbá yọkà méjì mẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá fi mọ àwọn àdánwò ńláńlá tí ń bẹnu tíra ní ẹjá lọ fi sísìn yìí sí báyìí ẹ̀rí àwọn nǹkan ńláńlá tó sọ síbẹ̀ ó agbègbè ìwé yìí láti bẹ̀rẹ̀ dópin kò sí orí. dípò sẹ́yìn ọ̀rẹ́ fún mi àtẹ́rẹ̀ tó ti lágbára ni wọ́n rí wípé wàhálà ti dé òṣìṣẹ́ alákòókò tó dé lẹ́yìn ìjọba ìgbàsílámù níbàámu sí ọ̀rọ̀ tí à ń bá lọ ní ìjẹjọ nípa ọ̀rọ̀ tí ẹni tó ń pè ní aláró wọ́n pè ní dr aláró nílọrin tó sọ. tó sì nà lọ́wọ́ aláró ayọ̀ àmàtúndárì. àti ìmọ̀ọ́mù ìkànnà àmọ́sára ti rẹ̀ nígbà tó ń pè ní ní malawi ní ọmọ gbogbo ọkọ. ojúṣe àwọn ni láti pé kí abọ́síta kí àwọn lọ di ìbò. àdúrà bẹ́ẹ̀ ní ìjẹjọ́ pé ọ̀rọ̀ ìbò yìí lásán gan-an káwọn jẹ̀ sí bọ̀ sínú democracy. bá ti ń ṣe nìyẹn o náà mo sọ pé mi ìrí ẹlẹ́gbẹ́ ẹ̀yọ kan náà ń tètè káfí mi ìrí àfẹnudọ́rọ̀ ẹ̀sìn ò bá yé kò sí aspect ẹ̀sìn kan tó ti perfect láwọn àbúrò yẹn kò sí kò sí abalẹ̀ ẹ̀sìn kan báyìí tó ti láwọn ṣe ẹ̀kọ́ wa ṣùgbọ́n láì tàbí nìyẹn ní sẹ́yìn ọ̀sẹ̀ wíwá bí ó bá fífi ẹ̀sẹ̀ ti dáyé nìyẹn tó ń tẹ́ tẹ́ tẹ́ tẹ́ fi fi ń dáyé tẹ̀bíìgì lórí two hundred years tẹ́ẹ̀tì one ẹ̀yin ìsálà going to be over twenty years tẹ́ẹ̀sán ti dára yín dáadáa ti dára yín gbogbo àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹ wo yọ ọdún àwọn bí ọyá ìdílé gbogbo náà tún ti dé náà ṣiṣẹ́ ní ogún náà sẹ́yìn dandan tó sálà tó wá dé ní ìdìbòtò ká yẹ ojú gàdí ìdálẹ̀ ká pé ti kíní ti bọ́lá ká pé ti eh, ilé ìfẹ́lẹ̀ ká mọ ẹni tó jẹ́ mùsùlùmí ká mọ ẹni tó jẹ́ dáhùn sùn náà ẹ wá dìde ogun ẹ dìde wàhálà ní ìfi ògbó yín náà lè wá ń dìbò yín náà èyí tó yóò lè dín lójú gara ń sọpọ́ọ̀tì lábẹ́nu tẹ̀bí ìlẹ́jọ́ tó lọ ìlànà tó lè dìbò yìí ebi àmọ́ owó ní kí àwa síbẹ̀ àmọ́ alága ibi wá síbẹ̀ tó wá pèpè síbò ní mọ́sáájì tó wá sì fi ọ́ nìsín eré ìdìbò ó lóun takò wọ́n sì pèpè ìbò ní mọ́sáájì rẹ̀ ó sì lájú ọ̀bá ẹlẹ́wù tó pọ̀ ọ̀dọ̀ ẹ̀rọ náà ti gbà yọ̀ǹda ẹ̀fọ́ àwọn fẹ́ẹ́ pèpè ìgbìmọ̀ mo pàtẹ́ sí lórí ìfọwọ́mẹ́tàdíọ́ ni ẹ̀mọ̀ ìfọwọ́mẹ́tàdíọ́ ẹ̀mọ̀ ìfọwọ́mẹ́tàdíọ́ mo pàtẹ́ sí lórí ẹ̀ mo pàtẹ́ sí ìgbà tó sọ ń dẹ̀kú pé àyíká ah, wọ́n ti lè jáde ráyè padà wá àyíká ah, ò lè ráyè òun lọ fún tọ́lu ẹ̀sìn sì ìgbà tó fún jọ̀gá náà pé ọdún òru tó wà ní ìrora tó ń pé etí ìyẹ́ sí mi nígbà tó máa ń dùgbà ní primary school ní ó ti wà lára ẹ̀ ó láyé máa ra yúgọ̀ sí fún mi <laughs> gbogbo ẹ̀ lẹ́yìn tó ti sọ fáwọn náà táà àjẹ́ tí mo jẹ́ débi òmọ́gbà lọ́rọ̀ náà lápò wátàbí ṣe bílẹ̀ ní ìwà fẹ́ṣe rúkìá àìmúgbàlè ní ọ̀nà mẹ́tàlá náà ti báyìí kẹ́ẹ̀dún ṣe rúkìá fún yàrá yìí rárá ẹ̀ sì lọ́rọ̀ náà wátà mẹ́wàá rẹ̀ tẹ́ ẹ bá ilé tó kolẹ̀ ara ẹni yóò ti máa gbọ̀n yóò ti máa gbọ̀n láti ọ̀nà àgbẹ̀ náà rẹ̀ wà láàyè àgbọ̀n ló kọ́ ìdá ìdá akíndélé àgbọ̀n náà ló sọ fẹ́nu kílẹ̀tì àgbọ̀n ló kọ́ ikóṣekùn kọ́ ní ìgbẹ̀kan tá a ti ṣe máa jáde wọ́n jẹ́ tó ńlá ńlá wà lápò wátà mẹ́wàá èmi kọ́ ẹbí lè rí ẹkùn náà òun náà wàá sọ báwa náà yìí lòdì sí i mẹ́wàá ni ẹ bá ti lè dé báyìí wọn bí àjọ ní ẹ̀dá ẹ̀dá kùn sáré ìlú kọ́ àbá yẹn. wọ́n á mẹ́ ẹ̀sìn kẹ́kẹ́ náà wọ́n kàn mẹ́ ẹ̀sìn lórí mẹ́láàdì ìwárán ọ̀tá kò sí orí kankan lára wọn lẹ́yìn yẹn. àwọn sọ̀rọ̀ ẹ̀ wá ní gíníkà gíníkà gbogbo àwọn àràbùràmọ́ alálẹ́kẹ̀ iná ẹ̀ wá lẹ́ẹ̀sẹ̀ pé ẹ̀wà lọ́rẹ̀ mi ẹ̀rẹ́ ìbò náà tó lọ kúnlẹ̀ níjọ́ ní ọ̀sẹ̀ tó là bí ọ̀sẹ̀ méjì sí wọ́n gbé arúgbáwá àwọn tí ń ti ojú yẹn wọ́n gbé wa ìbò gbọ́n náà tó lọ kúnlẹ̀ lẹ̀ àbàmá yìí náà wà ní tí wọ́n gbé bàbá mi bàdàn wá síbẹ̀ tó náà wá tọ́jú ojú ẹ̀ èyí tó ti dé báyìí pẹ̀lú ọkọ̀ máa ìtàn tiwa gbogbo wọn àtàbà wọn àríta ẹyí tó ti nà bẹ́ẹ̀ gbogbo wọn wáta ọlọ ògbólẹ̀ fún yìí wọn èyí tó máa ń lò dí o wọn gbólẹ̀ fún àbáyẹn kì í sáré kan ni ò dájú òun wá ogun kan bẹ láàrin bàbá mi padà tó ń wá gbàgbé òkun ẹ bí bẹ́ẹ̀ di ẹ báyìí ló fi lọ kí bàbá tiẹ̀ tọ ìyẹn ló wá rú wa lójú pé ṣé bàbá mi bẹ́ ìṣe ó kúnlẹ̀ ẹ ìṣe àbílẹ̀ kúnlẹ̀ ni àbí òkun ló kúnlẹ̀ fún àbúyé wa bọ́sà àwọn yòókù kúnlẹ̀ ẹ wá ní mùsùlùmí làwọn èèyàn wọn àgbọ̀ àbí ìkọ́mọ̀ wíjà ọ̀dà àlọ́ ọmọ fún ìṣe o aláwọ̀ náà bẹ́ẹ̀ lọ nígbà yẹn náà gbogbo àwọn èèyàn kò rí gbé àwọn sálàbù gẹ́gẹ́ tó kọ̀ òrí gbogbo wọn ti wà káàkiri nìyẹn wọn àyè wọn sáré kọ́ gbogbo àwọn ọmọkùnrin yàrá náà di same thing náà èyí náà ti ẹ̀kọ́ fún ibi tí mo ti kó ní ti yẹn tá ti lè kó yẹn èyí tó kọ fún bẹ́ẹ̀ wà láàṣọ àwọn ọmọkùnrin yàrá yẹn ọ̀daràn ẹ̀dá ni wọn àwọn tàbí mú wọn dẹ̀dẹ̀ òsì náà ẹ̀ka òmìn jáde ẹ̀yà àbá ẹ̀yà bàbá wọn ẹ̀yà àgùnbọ̀n wọn tá èyí tó wá sì kúnú wọn náà tó wọ́n tó wá kúnú yín náà òkúkú jà á òkúkú ṣẹ̀yí ẹ̀yìn àwọn ilé ìlẹ́wọ́n tó ti sún náà ó ó kódà gbére nínú náà. alhamdulilayi ṣe mo rò pé ó ti tán báyìí ṣe rí eléyìí tí wọ́n gbé jáde yìí wọ́n jẹ́ pé wáyé pé nínú ọ̀rọ̀ tó sọ ten percent lélẹ̀ ìdá mẹ́wàá náà dá ọgọ́rùn-ún lélẹ̀ báyìí so báwo wá ní ìdá àádọ́rùn yòókù 90% yòókù the remaining 90% báwo lẹ ṣe rò pé yóò rí náà so ẹ rí pé yóò wà bọ́rin yàn yóò wà irritating yàn yóò sú yàn yóò kò ní rú yàn gbọ́ ṣé bá ní ṣe yìí so ala kulli hal eré táwọn fi parí ọ̀rọ̀ lónìí òun náà ni pé ẹgbẹ́ ṣíṣe nínú Islam nǹkan kan ni tó yẹ sí pé ó ní àwọn àlàyé ó sì lé àwọn ọ̀pọ̀ sí wẹ́wẹ́. àlàyé tó wà ń bẹ̀ ni pé ìsìláàmù tako ẹgbẹ́ ṣíṣe ó tako ẹgbẹ́ ṣíṣe ó pè wá síbi ká ṣọ̀kan ó pè wá síbi kí àjọ máa ṣe àṣepọ̀ lórí òdodo lórí ìlànà tánàbí sallallahu alaihi wasallam tó gbé wá ó dẹ̀ kọ̀ fún wa nípa àtàfárùk ká yapa ara wa ká pínra wa yẹlẹyẹlẹ ká máa ṣẹgbẹ́ káàkiri. naam tabawale yẹn kan tó ń ṣe ẹgbẹ́ irú èèyàn yìí ó ti wà lórí ìlànà bídà nìyẹn nínú àwọn ẹgbẹ́ tó wá ń bẹ tó ti fọ́nká jù lágbàáyé òun náà ni ẹgbẹ́ ikhwan al-ikhwan al-muslimun àwọn ikhwan ẹgbẹ́ kan ni wọ́n tó yẹ pé wọ́n fọ́n káàkiri orílẹ̀ ayé gan ẹgbẹ́ yìí sì ní ó yapa sí alùsùnà wal jamaa ẹgbẹ́ tí anabi sallallahu alaihi wasallam fẹ́ ká wà lórí ẹ̀ nìyẹn àwọn tí anabi sallallahu alaihi wasallam fẹ́ kí á máa rin ìlànà wọn àwọn ni alùsùnà wal jamaa àwọn ikhwan wọ̀nyí wọ́n wá ní àwọn usul wọ́n dẹ̀ láwọn manahij àwọn ìlànà tí wọ́n tẹ̀lé ṣé bá nífi yìí so láṣáka kò wá síyè méjì mẹ́ kò dẹ̀ sí rújú pé Dr. Asra nǹkan o ikhwani ni wọ́n ẹlẹ́gbẹ́ ni wọ́n kò yé bá nífi nínú àwọn tó yẹ sí pé wọ́n rí ojú ọ̀nà àwọn ikhwanu ni nítorí pé kí ni o nítorí wípé manhajù wọn tí wọ́n lò manhajù ẹlẹ́gbẹ́ ni wọ́n ní mẹ́ìlù wọ́n ní ìfìsíbi káma ọ̀rọ̀ ọ̀rọ̀ Yusuf al-Qaradawi Yusuf al-Qaradawi dẹ̀ ní nínú lórí àwọn Ikhwanul Muslimun lágbàáyé lónìí nínú wọn ló wà ṣé bá nìdí so ẹgbẹ́ tàbọ́múnù ẹgbẹ́ kan ní pé Ikhwanu ni wọ́n wọ́n rí ojú ọ̀nà al-Ikhwanul Muslimun ṣé bá nìdí kódà tẹ́rbíyà wọn tarbiyya Hassanul Banna ni Hassanul Banna dẹ̀ ní ọ̀gá àwọn Ikhwanul Muslimun nìyẹn àwọn tí wọ́n já Ikhwanul Muslimun kalẹ̀ àwọn ni Hassanul Banna Hassanul Banna dẹ̀ ní Sufi ni àwọn Ikhwan làwọn tó yẹ kí wọ́n sọ pé ẹja kó gu apapọ̀ àti onísúfí àti ṣíà àti alùsùnà àti kọ̀wárì àti gbogbo wa ẹ̀jájà kóra wa papọ̀ ṣé wà ní sí ọba àmà sa burú ọba àmà sa ìdá kọ́sá ti jẹ́ pé hajjabu kan tí gbogbo wa yẹn ni pé àfojúsùn kan àsùntà kan tí gbogbo wa tí a ní kásá ti máa ṣiṣẹ́ tọ̀ nǹkan yẹn ibi tá a ti yọ papọ̀ bí tá a ti gbọ́ra wa yé kásìjọ mọ̀ ṣe lórí ẹ̀ sẹ́rí gbogbo bí tá a ti yapa yẹn ẹja fi differences yẹn kalẹ̀ èèyàn mọ̀ fún wa ká eléyìí bá ẹ̀dẹ́ yapa sí lànà sunna téèyàn bá rẹ̀ yàn kẹ́tí ń ṣe tí ń ṣe tí ò da ẹ mọ́ filẹ̀ torí pé ìfilẹ̀ ẹ fẹ́ kó bá nìyẹn nítorí kó yàjẹ́ lọ́jọ́ gbọdọ̀ kìí yàmọ̀ nìyẹn ẹ pè sákìyèsí ẹ sọ fún pé ọlọ́run ọba ò báyìí ọlọ́run ọba ò báyìí tètè ya yọkù ọmọ ẹrù rẹ kọ́mọ́bà fi sórí ẹ̀ kọ́nà balika kọ́mọ́ fi àjẹ́ lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà àmọ́ ká máa wòye ọ̀rẹ́ pé ẹ̀sà filẹ̀ ẹ̀sà filẹ̀ ẹ̀sà filẹ̀ sórí ẹni bẹ́ẹ̀ tó wájú gbẹ̀rẹ̀ kìyàmà ọ̀tá ní ọ̀pára jẹ́ fún yàn nígbà tí nǹkan yẹn bá ń jẹ́ so agbọ̀dọ̀ fọ́ra wa mọ́ agbọ̀dọ̀ ṣàtúnṣe ara wa ni so ni sọ́nà àwọn ẹlẹ́gbẹ́ òun náà ni wọ́n wà àmọ́ ṣé kèfèrí ni wọ́n wọn kì í ṣe kèfèrí ṣé ó bá ní sí tó wọn kì í ṣe kèfèrí torí pé kò sí kankan nínú àwọn ahlu sunna tó níròrí wípé àwọn tó bá ti wà nínú àwọn ikhwanu kèfèrí ni wọ́n kò sẹ́ni kankan tó nírú fíkọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n gbà pé oníbídà ni wọ́n ń tòótọ́ àmọ́ tí ò ṣe kíni tí ò gbé wọn jáde kó ní Islam ṣé ó bá ní sí àwọn fatawa àwọn àwọn àyímà ó dẹ̀ wà mamlu'a ó ó dẹ̀ wà mutadawila ó kún kẹ́kẹ́ ó dẹ̀ káàkiri ó wà widely spread lórí ọ̀rọ̀ àwọn pípò yìí tó yẹ báyìí nìsí nípa ìdájọ́ wọn kódà wọ́n gbà yí pé nínú àwọn firaq tó sọnù òun làwọn ikhwanul muslimun wà nínú àwọn firaq dọ́là ni wọn ṣùgbọ́n wọ́n sì wà nínú Islam síra ẹni sì yí wọn jáde kúrò Islam ìgbà tó bí Sheikh Bombaz léèrè nípa wọn ẹlẹ́làlá tí Sheikh Bombaz ṣe nínú Majmu' Fatawa wọn Majmu' Fatawa wọ̀rọ̀sá ìdí Ibn Baz wọ́n sàlàyé mẹ́ síra ẹni sì yìí tí ó lè báyìí jẹ́ nǹkan tí a mọ̀mọ́ Dr. Asra Bilal síra ẹni sì yìí tó pé ẹlẹ́gbẹ́ ni wọ́n Rashid Mustapha náà fúnra ara rẹ̀ ẹlẹ́gbẹ́ lòun náà jàbàtà fúnra ara rẹ̀ ìyáláyẹ̀ ẹlẹ́gbẹ́ kódà ẹgbẹ́ tí wọn òun ló bí ẹgbẹ́ ìhùwánu tá à ń sọ yìí nítorí pé jàbàtà àti Rasheed àti gbogbo àwọn ọmọ jàbàtà káàkiri Khawarij làwọn ẹlẹ́gbẹ́ ni wọ́n ṣé báyìí ti yìí àmọ́ Khawarij láyé àwọn tó máa pe àwọn yòókù kèfèrí ni ẹ sá ti mọ àwọn Khawarij so wọ́n tó máa pe àwọn ìyókù kèfèrí wọ́n jẹ́ máa rò páwọn làǹkàrà àwọn mọ́nà ìyẹn lọ́fà tó fi jẹ́ pé sí ìdí tó ń pe ló tó fi ń pè wọ́n kèfèrí ló sì fi rò páwọn làwọn wà lójú ọ̀nà mo fi ọlọ́wọ́n ọba búra ọlọ́wọ́n ọba tí pè búra lórí irọ́ mo fi búra bí ò ṣe rú mi lójú pé alẹ́ la wà tí ò rú mi lójú rárá pálẹ̀ la wà ni ò rú mi lójú pé jàbàtà recently wọ́n tún bi àfa kan ìkànnà àwọn àgbàfà Saudi ìkànnà àwọn àgbàfà Saudi mo ní lọ́wọ́ báyìí o wọ́n lọ ṣe dáwọ́rọ̀ kan wọ́n lọ ṣe dáwọ́rọ̀ kan ní sẹ́mínà kan ní Riyadh Riyadh yẹn jẹ́ kápítà Saudi Arabia wọ́n wá lọ ṣe dáwọ́rọ̀ wọ́n lọ ṣe sẹ́mínà ńbẹ̀ níbi sẹ́mínà yìí náà ti wá bí wọ́n lè nípa ọ̀rọ̀ jàbàtà recently eléyìí recent wàláhì wọ́n lọ́kùnrin kan ní nàìjíríà ó sọ pé gbogbo bídíà ní kúfúrú pé kò sí yàtọ̀ láàrin gbogbo bídíà pé kò gbà pé bídíà kan bẹ tí ògbìn islam wọ́n ní bákan náà ó abu hanifa hajar tí ni ti ń ka ìbéèrè bí ti ń ka béèrè ó dẹ̀ fọ́ sẹ́rìn wàláhì pé káì aláìmọ̀kan ní sọ̀rọ̀ yìí ìgbà ọjà mubtadi'un khariji wọ́n ní khariji ni sheikh ismail al-bukhari wọ́n ní khariji ni ẹ́ sheikh salim hilali wọ́n ní khariji ni ẹ́ sheikh yahya al-hajuri wọ́n ní khariji ni ẹ́ àbá yìí náà tó sọ pé khariji ni ẹ́ bákan náà ẹ̀ẹ́dẹ́ mo sọ sheikh abdullahi al-bukhari jàre abdullahi al-bukhari wọ́n ní khariji ni ẹ́ sọ àwọn àbá sunna gbogbo wọn náà gbà pé ẹni tí bá ń sọ nǹkan jíjà bàtà sọ yẹn wàláhi alazim kọ̀ọ̀rìjì ni nínú àwọn kọ̀wárìjì lọ́wọ́ tó ẹlẹ́gbẹ́ lẹ́yìn náà mo fọ́ ọlọ́run bá búra ẹlẹ́gbẹ́ ni ẹlẹ́gbẹ́ burúkú tí ò yẹ kí á tọ́ yẹ ká gbógun tì lẹ́yìn náà wà sóbá ní jù tó o torí ẹ kìíní kan ó ń dìbẹ́ di ẹlẹ́gbẹ́ ó sọ pé ẹlẹ́gbẹ́ dà à ìwọ gan tó ń sọ pé bí ọ̀dà ẹgbẹ́ nìwọ gan níwọ gan gbogbo ẹ̀yin tẹ ní kíkúrọ̀ tẹ́ ń sọ pé èèyàn kan ń dìbẹ́ di ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ lẹ́yìn náà mo fọ́ ọlọ́run bá búra sòkòlò wa kó sànù wa sọlẹ̀ báyìí ni ṣókí nípa àwọn nǹkan tó sọ àtàwọn nǹkan kan láti tan ìmọ́lẹ̀ sí sọlẹ̀ kí ìyọ́ sọ pé òun sọ pé òun fẹ́ kí Dr. Asra kó kú sí mùsùlùmí ni sọlẹ̀ báyìí nìsín ìtumọ̀ ní pé kèfèrí ni Dr. Asra lọ́dọ̀ rẹ̀ ẹ̀yà àdàbìlà kọ́nà bá kó sọ wa kó rírú àwọn ọ̀rọ̀ burúkú báyìí kọ́nà bá lè kí wọ́n sọ wa kó rírú àwọn àdìsọ́kàn burúkú báyìí kí subhanallah sàǹkó tí yẹn bá ṣe nǹkan tí ó da kò túmọ̀ sí pé kẹ́ ẹ magnify rẹ̀ kò túmọ̀ sí pé kẹ́ magnify rẹ̀ kẹ́ gbé tóbi kọjá bí nǹkan yẹn ṣe wà kọjá the original size tí nǹkan yẹn ní so ẹ má ẹ má lékún ẹ̀dẹ̀ má bùkù ọlọ́run ọba àlékẹ́lá nífẹ̀ẹ́ àìsọ̀ ọlọ́run ọba nífẹ̀ẹ́ déédéé ọlọ́run ọba nífẹ̀ẹ́ dọ́gbadọ́gba so ẹ bá ní ti yìí má ti torí pé o kórìíra yẹn kan kó wá try láti magnify aburú ẹ̀ tí ó bá ní sí ó dẹ̀ ní ti torí pé onífẹ́ èèyàn kan fọwọ́tà láti minimize dáadáa rẹ̀ àmì aburú tó ń ṣe onífẹ́ èèyàn kan tí ń sa aburú ọwá rẹ̀ kóńtó kó ń sa aburú yẹn ọwá fẹ́ dín aburú yẹn kù ọfẹ́ present aburú yẹn jẹ́ bí nǹkan tó fúyẹ́ ṣẹlẹ̀ báyìí kò dánú ṣẹ̀ríà ọlọ́run ọba ṣe bá ní ti yìí bí nǹkan bá ṣe rí òun náà lọ́yẹ ká sọ so inshallah ta'ala ilé mi jẹ́ di ọ̀rọ̀ Rasheed Mustapha tó gbé lọ sẹ́wọ̀n tí a fẹ́ tan ìmọ́lẹ̀ sí so inshallah ta'ala àròpé pẹ̀lú eré báyìí awareness tó ti wà fún everybody wa nígbà tí ẹni pé ìfura ìmọ̀ yóò ti wà fún kálukú wa nígbà tí wọ́n bá dé àbí nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí máa present ara wọn gẹ́gẹ́ bí wípé súnà ló gbá wọn lọ sẹ́wọ̀n tó bá ní sèyí so ìjàmbá tó jọ̀gá rẹ̀ àti àwọn tí wọ́n jọ jẹ́ contemporary àti àwọn tán jọ jẹ́ kíní wọ́n ti ń wí káàkiri síbà ní ti pé ẹ̀wọ̀n súnà ni Rashid Mustapha lọ síbà ní ti so àpé ó dẹ̀ kí àwọn náà káwọn máa rí ti irú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ síbà ní ti so ọ̀rọ̀ yìí dẹ̀ ní so kìí sí àwọn súnà ni Rashid Mustapha lọ o so nǹkan tó gbé lọ sẹ́wọ̀n òun ẹ̀lẹ́ ti rí báyìí so wọ́n jẹ́ pé wá pé inú tó sọ ten percent yẹ òun ẹ̀lá láǹfààní àti place ayé yìí ṣé bá ń ṣe èso tá a bá fẹ́ máa play rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àbí àwọn tó ṣe gbìyànjú yìí tá a bá fẹ́ máa pọ̀tẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan so a kàn máa fi nǹkan tí ò wúlò nǹkan rádaràda a kàn máa fi gba àsìkò ara wa ni so a ní ìdíjú pé nǹkan tó máa expose aburú wọn nǹkan tó máa expose true picture wọn bá ṣe rí àtàlẹ́kọ̀ọ́ tí ń bẹ lára wọn so náà nìkan tí a need so abẹ́lẹ́ wọn bá lè kẹ́lẹ́ kọ́lọ́ kó sànù wa insha Allah ta'ala tó bá di lọ́la so a bẹ̀rẹ̀ sí sàlàyé àwọn nǹkan míì fẹ́ kó yàtọ̀ sí ilé báyìí tó abẹ́lẹ́ wọn bá kọ́nà bá lè kára kí ó bá wa yí gbogbo àwọn ọmọ yìí padà bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wọn jàbàtà gẹ́gẹ́ fúnra rẹ̀ tó yẹ pé òun ló mislead àwọn ọmọ yìí òun ló ń sọ wọ́n nù so òun ló ń òun ló ń ba tiwọn jẹ́ so abẹ́lẹ́ wọn bá kọ́nà bá kọ́ bá fọ̀nà àmá ṣètọ́n tó dòkó ti àfà náà tí ò jẹ́ kó lè gbọ́ wà sí tí ò sì jẹ́ kó lè mú lò tọ́kàn rẹ̀ fi ń le abẹ́lẹ́ wọn bá kọ́nà bá kí ó bá wa fún ní kápá lórí ṣètọ́n náà kọ́nà bá kọ́ bá wa yẹ ìsúná yá ṣùgbọ́n kan náà tó fi dórí igbákejì Rashid Mustapha abẹ́lọ́wọ̀n bá ń gbà tí wàá fi jáde lẹ́wọ̀n kọ́lọ́n kó jẹ́ kó ti lánàá lẹ́sìn ẹ̀ kọ́lọ́n kó jẹ́ kó ti kẹ́kọ̀ọ́ kọ́lọ́n kó jẹ́ kí nǹkan yẹn kó lù ní sábàbí ìyípadà fún kò ní bá burú ẹ̀ àmọ́ nǹkan tí ò ní jẹ́ kó yípadà ni pé àwọn tí wọ́n kọ ní àìlẹ́kọ̀ọ́ tó fi lẹ́sẹ̀ wọn filẹ̀ bó ṣe wà lẹ́wọ̀n yẹn wọ́n ń fíjìtẹ̀ wọ́n ń fíjìtẹ̀ lẹ́wọ̀n tẹ́ pé àwọn visitation tó ń ṣe fún lẹ́wọ̀n yẹn yóò máa retain yẹn lórí aburú yẹn ni so tó bá dé kò ní fẹ́ kú bẹ́ẹ̀ because ó rí wọn gẹ́gẹ́ bí pé àwọn náà ń sympathize òun ó rí wọn gẹ́gẹ́ bí pé àwọn ni wọ́n àwọn ni wọ́n tó ń rọ kiri pé òun nígbà tó òun ní problem so tó bá dé so wọ́n tún fún olókùn ni ó tún wọ́n increase rank yẹn ni so ìbá yẹn sì so òun náà tún wá bẹ̀rẹ̀ sí máa ọlọ́run tún jẹ́ ọba lọ́dọ̀ Dr. Asraw so ọlọ́run jẹ́ ọba òun náà kúkú mẹ́rin tó ní tó bàdé bẹ́ẹ̀ ṣé bá ní ṣe bóyá gbére wọ́n padà wá rán ọ ṣé ní ṣe so bọ́ba ti ń ṣe wọ́n so ya mà wọn tọ́mọ̀ ṣe wọ́n ran wọ́n rán sí mọ̀jẹ̀ káwọn eléyìí kan ti ẹ lọ sẹ́wọ̀n o mọ̀jẹ̀ kan ran wọn lẹ́wọ̀n gbére ṣé ní ṣe so àwọn eléyìí báyìí wọn níbi kẹtẹ́ fẹ́ ti ọ lọ jẹ̀ wọ́n gbére lọ so kọ́nà bàjẹ́ kọ́kọ́ bá àṣàánú ẹ̀ àti gbogbo àwọn ọmọ yòókù náà àtàwọn míì náà tó tún jẹ́ champion wọn wọ́n wà káàkiri káàkiri kọ́nà bá kó bá fọ̀nà wọn gbó wọn sọ́bẹ̀rẹ̀ ọba àlekẹ́lá sókè ọba àlekẹ́lá kí wọ́n sọ ẹnìkọ̀kan wa náà nù báyìí dáhìí dàdé ìtànà lẹ́yìn tọ́lọ́ ọba àlekẹ́lá ti fọ̀nà mọ́ wa wàhábì lánàá mi ládùn ká rọ́ṣùnà ọlọ́wọ́ ọba táwa lọ́rẹ̀ látọ̀dọ̀ rẹ wa ọ̀rẹ́ ìkẹ́ ọ̀rẹ́ àánú rẹ lọ́wọ́ba ìrọ̀lọ́wọ́ ọba ní kápá láti ṣe lé báyìí wọ́lọ́wọ́ aláṣẹ ń bẹ̀ subhanaka allahumma hamdik ashhadu an ilaha illa ant astaghfiruka